هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ìwà tí ìhà tí a gbọ́dọ̀ kọ sí wọn níbi ìdàpọ́nlé ṣe ní ọ̀rùn fún òun náà ní ká ṣe dáadáa sáwọn olùwà méjèèjì ìwà yìí ìṣesí yìí ó sún ní máàlì jẹ́nà púpọ̀ lẹ́yìn àánú ọlọ́run afọ́ abdullahi bin abbas radiyallahu ta'ala anhuma gẹ́gẹ́ bí àfáwà Imam al-Bukhari bí wọ́n ti gba ọ̀rọ̀ náà wá inú tírà wọn al-Adabul Mufrad wọ́n sọ wípé la a'lamu amala aqrab ila Allah azza wa wọ́n láwọn tún ma iṣẹ́ olóore kan tó tètè súnyàmọ́ lọ́hun pẹ́kípẹ́kí pẹ́kí tó kéyìn ó ṣe dáadáa sí ìyàtò bìnì ṣòyẹn túmọ̀ sí wípé ìṣe dáadáa fáwọn tí wọ́n bí wa kókó ni nínú iṣẹ́ àlùjànnà ṣẹlẹ̀ yìí ló fà á ta fi ń pààrà ààyè tá a wà yìí torí pé òun tá ń kí ààwẹ̀ tá ń gbà zaka tá ń lọ hajj tá ń lọ gbogbo ẹ̀ náà a fi ń wá ojú rẹ ọlọ́run ọba ni kó lè ṣe wọ́n lọ́mọ tó bá wá rí bẹ́ẹ̀ ọ̀kan nínú àwọn àgbà iṣẹ́ olóore tó súnyàn mọ́ ọlọ́run púpọ̀ tó jẹ́ kípò èyí ó ga níwájú ọlọ́run tó sì lè jẹ́ sábàbí kéèyàn wà àlùjánnà òun náà ní birrul walidayn ìṣe dáadáa sí àwọn òbí wa méjèèjì bismillahir rahmanir rahim وقضى ربك ألا تعبدوا إلا إياه ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبار أحدهما أو كلاهما فلا تقل لهما أوف ولا تنهرهما وقل لهما قولا كريما kápámọ́ láàyè tó pọ̀ nínú Al-Qur'an pàtàkì ṣíde dáadáa sáwọn òbí tí wọ́n bí wa ìṣe dáadáa sáwọn òbí wa ọ̀nà kan wa ṣe níwájú Ọlọ́run ọ̀nà kan gbòógì ni láti pa àṣìṣe wa rẹ níwájú Ọlọ́run mélòó mélòó lẹni tó tí wọ́n ń ronú pé kí ló ń lè ṣe tọ́lọ́ lè foríjì wọ́n wà sọ pé kó máa tọrọ àforíjì kó sì tún lọ ṣe dáadáa sáwọn òbí ẹ̀ nínú ọ̀nà tó fi lè ráforíjì ní nítorí wípé àfáwa makhul àṣámi kọlọ̀wọ́n bá kí ó bá ayọ́nú sí wọn nínú tíra sheriff sunnah ti al-imam al-baghawi afawa makhul ashami wọ́n ní birrul walidain kaffaratun lil kaba'ir birrul walidain kaffaratun lil kaba'ir kẹ́yìn ó ṣe dáadáa sáwọn òbí ẹni méjèèjì ọ̀nà kan gbòógì ni tọ́lọ̀ fi máa ń pa ẹ̀ṣẹ̀ kódà kìí ṣẹ̀ṣẹ̀ kékeré ẹ̀ṣẹ̀ ńlá téèyàn ṣẹ̀ tó tóbi lẹ́mìí èèyàn téèyàn wá ń tọrọ àforíjì tọ́kẹ́ èèyàn ò balẹ̀ lérí ẹ̀ máa ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì ọlọ́wọ́n bá yóò parẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ń sọ pàtàkì ìṣe dáadáa sáwọn òbí wa oore tó ń bẹ̀ǹbẹ̀ fún wa oríire tó rọ̀ ma àṣeyọrí tó rọ̀ ma lábẹ́ وقضى ربك ألا تعبدوا إلا إياه وقضى ربك ألا تعبدوا إلا إياه tí a bá wo áyà bá ń sọ̀rọ̀ nípa tiẹ̀ pé a kò jọ́sìn kan bí ló fi ó wá fi àyà tó pọ̀ sọ̀rọ̀ àwọn òbí wa èyí wípé pàtàkì ni ọ̀rọ̀ àwọn òbí meje méjèèjì jẹ́ ọlọ́run wa lẹ́kọ̀ọ́ bá ṣe máa bá wọn lò bá ṣe máa sọ̀rọ̀ níwájú wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ló papọ̀ sábẹ́ bákan náà nínú tíra al-adab al-mufrad ti al-imam al-bukhari látọ̀dọ̀ toisala ọmọ mayyaz qala qala li ibn umar ó ní ibn umar sọ fún mi wípé atafraqu an-nar wa tuhibbu an tadkhula al-janna atafraquna ay atakhaf ṣé ẹ̀rù náà ò máa ni so nífẹ̀ẹ́ kó wà àlìjánà kúlùtù ayéwọ̀lá ó ní mo ní bẹ́ẹ̀ ni mo fọ́lọ́ ń búra iná òwú mi àlìjánà ló ń wù mí kọ́ọ̀l àfọwà ibn Umar wa ń sọ fún arákùnrin yìí ó ní àháyùn wàlídùk sáwọn tó bí ọ sí wọn bẹ̀ láyé kúlùtù indi ummi ìyá tó ń bẹ láyé qala fa wallahi Ibn Umar wa sọ fún arákùnrin náà pé mo fi ọlọ́run búra law alanta laha al-kalam tó bá máa ń rẹ ohun rẹ̀ lẹ̀ tó bá ń fi ohun ìrẹ̀lẹ̀ ohun àpọ́nlé tó bá máa fi ń bá ìyá tó bí ọ sọ̀rọ̀ wa at'amta at tó sì débi ó pa gbogbo ìgbà tí ó bá fẹ́ jẹun tó ń pèsè tí ó jẹ fún látẹ̀dùkùlánà aljanna ó dájú pé wà aljanna o mọ́ṣítà nọ́pítàl kẹbàárẹ̀ tó bá lè jìnà sógbó àwọn ẹ̀ṣẹ̀ ńláńláńlá tó wá gbájúmọ́ ìmáṣe dáadáa sí yàrá ó dọ̀mà aljanna àwọn òdodo yìí ó fojú hàn sáwọn sọ̀hábà wọ́n mọ ipò táwọn òbí wá wà wọ́n sì fi ṣiṣẹ́ nínú gbèsè ayé wọn pàápàá jùlọ ìyá bọ́lọ̀mù ti fẹ́ ká ṣe dáadáa sí bàbá tó bí wa bẹ́ẹ̀ náà ló fẹ́ ká ṣe dáadáa sí ya wa ká ṣe dáadáa sáwọn méjèèjì lápapọ̀ ọlọ́run ọba tó wá máa ṣàdáyẹn rí tìyá lọ́tọ̀ nínú alukur'an ọlọ́ni wọ́n wá sọ iná ìsáàlì ọlọ́wọ́ bá ní àti sàsọtẹ́lẹ̀ fún gbogbo ọmọnìyàn kí làsọtẹ́lẹ̀ náà a ti pa yín láṣẹ kẹ́ ṣe dáadáa sáwọn òbí méjèèjì tí wọ́n bí yín ọlọ́run tó wá sàdáyìn rí tìyá lọ́tọ̀ ọlọ́run nífẹ̀ẹ́ rí ayín òun ṣe wàhálà púpọ̀ olóyún yín wàhálà lílẹ̀ ìkọlẹ̀ lórí ìkọlẹ̀ ló fi lóyún yín. ó tún wá dìyín mọ́ra kiri. kó tó lè máa gbé yín sílẹ̀ jáde lẹ́yìn ọdún méjì ni. ọlọ́run bá ń tó bá wá rí bẹ́ẹ̀ ẹ̀ wá dúpẹ́ fẹ́mi ọlọ́run bákan náà ẹ dúpẹ́ fáwọn tó bí yín. torí pátẹ́yìn àtàwọn tó bí yín náà ọjọ́ kan ó jọjọ́ kan tẹ́ kura yín wá bẹ́mi ọlọ́run. ọlọ́run ọba ó fún ìyá wa lájùlọ níbi ṣíṣe dáadáa sí ìyá wa bákan náà ó wá pa àwọn méjèèjì papọ̀ ó ní ká dúpẹ́ fún bàbá tó bí wa ká sì dúpẹ́ fún ìyá tó bí wa ilé bó làá ṣe dúpẹ́ fún bàbá ẹni bó làá ṣe dúpẹ́ fún ìyá ẹni ọ̀gọ̀rọ̀ rẹ̀ láti ṣàlàyé ìṣe dáadáa bí rúkùmà ìmọ̀ ṣe dáadáa sí wọn àmì pàǹdúpẹ́ ní tí wọ́n ṣe fún wa nìyẹn ìgbọ́rọ̀ sí wọn lẹ́nu àmì pàǹdúpẹ́ ní tí wọ́n ṣe fún wa nìyẹn ọlọ́wọ́n bá ní a ní ṣkúrúlì wàlìwàlìdẹ́ẹ̀kà ìláyé alìmọ́sí àmì pàǹdúpẹ́ fáwọn òbí wa ó náà ní ká pọ̀ wọn lé àmìpa dúpẹ́ fáwọn òbí wa onáà ní ká máa ṣàdúrà fún wọn lójú ayé wọn ni àbí wọn ò bá sí bẹ̀ mọ́ àfọwà Sufyan bùnú Uyayna ọ̀kan ní àwọn tàbíhùn òní wọ́n jẹ́ wọ́n ń ṣàlàyé wípé mọ̀nsọ́lá as-salawatil khams wọ́n lẹ́yìn tó bá kírun wákàtí máa tó kí pé pẹ̀lú májẹ̀mú ẹ̀ tó sì kí lásìkò rẹ̀

fáwọn òbí rẹ̀ méjèèjì lẹ́yìn ìgbà tó bá ti ń kírun tán ó tẹ́wọ́ sọ́lọ́hun ó kí sọ̀láàtò fẹ́jì nígbà ó kírun tán ó ṣàdúà fóbì rẹ̀ méjèèjì ó kí sọ̀láàtò zohor nígbà ó kí ogun tó bẹ́ẹ̀ ti tán ó tún tẹ́wọ́ ó ṣàdúà fáwọn òbí rẹ̀ méjèèjì ó kí sọ̀láàtò asùn ó ṣe bẹ́ẹ̀ ó kí sọ̀láàtò maghrib ó ṣe bẹ́ẹ̀ sọ̀láàtò ìṣà ó ṣe bẹ́ẹ̀ onírúfẹ́ ẹni bẹ́ẹ̀ ẹ́ faqad shakara lahuma ipi o ti dúpẹ́ fáwọn òbí rẹ̀ méjèèjì afáwa Sufyan ibn Uyayna àwọn ni wọ́n sọ ilé níbàámu sí ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ọba ni a ní ṣkúrú lè wà lè wà èyí ń bẹ nínú tíra al-Imam Ibn Hajar al Bari ibẹ̀ ni wọ́n ti mú jáde ìtumọ̀ nìṣkúrú lè wà níwà nílẹ̀ ajẹ́ wípé ìmọ̀ gbọ́rọ̀ sáwọn òbí tí wọ́n bí wa lẹ́nu a fi ń dúpẹ́ fún wọn ní ìmọ̀ pọ́n wọn lé ìmọ̀ pàtàkì wọn a fi ń dúpẹ́ fún wọn ní bákan ìmọ̀ ṣàdúrà fún wọn lóòrèkóòrè yálà wọ́n ń láyé ni àbí wọn ò láyé máa gbogbo yìí náà àfi ń dúpẹ́ fún wọn ni àmì ṣòro lè wà wà lè dẹ́ ga gẹ́gbà ti sọ síwájú ọlọ́wọ́ bá tún máa ń sàdáyẹn rí tìyá lọ́tọ̀ láàyè míì ọlọ́ni wọ́n wá bí lè حملته قرآن ووضعته قرآن فعلا ìsáànà bí wà lìdè ìsáànà ọlọ́run ní a ti sọ àsọtẹ́lẹ̀ a sì ti ti ṣe lófin a ti pàṣẹ kẹ́yìn ọmọnìyàn àwọn òbí yín méjèèjì kẹ́ ṣe dáadáa sí ọlọ́run ní ṣe rí ìyà tó òun lóyún yín lórí ìdàgbà lórí ìnira lórí ẹ̀ka èrò ló fi lórí yín kékeré wá ní wàhálà tóyún níjọ́ tí ó bá tún wá bí yín ìdààmú lórí ìdààmú ìnira tó ṣe pé kò sẹ́ni tó lè sọ bí nira yẹn ṣe tó àfẹ́ntọ́ bá ṣẹlẹ̀ sí rí ọlọ́run ọba ní bó ṣe rí nìyẹn ìyá yín òun ló fara gbo ìnira lílóyún ó ń fara tún ìnira bíbi yín sáyé ọlọ́wọ́ bá ní àsìkò tó fi lóyún yín àtàsìkò tó fi wọ́n yín kúrò níbi ìgbékiri ọgbọ̀n oṣù ni láàrin ọgbọ̀n oṣù yẹn kò sí sinmi fún ìyá tó bí yín àwọn àfáà wọ́n níbò láti fẹ́ pín ọgbọ̀n oṣù yẹn ìtumọ̀ ọgbọ̀n oṣù náà ni wípé odidi ọdún méjì nìyá wa ló fi fún wa lọ́mú ìyẹn ni gbèdéke àsìkò tí Islam là kalẹ̀ tá a fi lè fọmọ lọ́mú ó lè mọ́tò bẹ́ẹ̀ o ṣùgbọ́n pé èèyàn wá fọ́mọ lọ́mú pàápín fífọ́mọ lọ́mú ọdún méjì ni ìyẹn túmọ̀ sí pé tá a bá yọ ọdún méjì kúrò nínú ọgbọ̀n oṣù yóò kó oṣù mẹ́fà ńlẹ̀ 24 months olọ́dún méjì abẹ́ẹ̀kọ́ yóò kó oṣù mẹ́fà ńlẹ̀ àwọn àfáà wa mú jáde wípé oṣù mẹ́fà lọ́lọ́wọ́ bá fi ṣe minimum èyí tó kéré jù ní tọ́mọ lè lò lóyún tí wọ́n fi bí ọmọ ti ṣe é bí láti mẹ́fà tí ó sì pín lẹ́dà ọlọ́run ọba wa lọ mú èyí tó kéré jù nínú àsìkò tó mọ́ lè lò nínú tí wọ́n fi bí òun lóṣù mẹ́fà ọlọ́run wá lo oṣù mẹ́fà yẹn wá pọ̀ ọdún méjì yẹn papọ̀ mọ́ ló fi jẹ́ wípé wa hamluhu wa fisaluhu thalathuna shahra. ọlọ́run ọba ní a kò gbúdọ̀ mọ́ gbé ìyá yín tó bẹ́ẹ̀. torí pọ́lọ́ wọn ọba ọba onídéédé ni tí kìí ṣàbòsí ìyá ló fojú winá lílóyún òun ló fojú bákan náà odidi ọgbọ̀n oṣù ni ó fi máa di ọmọ mára kiri tí ò ní lè gbélẹ̀ tí ò ní lè pátì gbogbo ẹ̀mí rẹ̀ pátá àrọ ni ó wà sálásù ń bó ṣe wá mọ́ ọmú lẹ́nu ọmọ ẹ tí ṣe pópa sí o ọlọ́wọ́n bá wá jẹ́ ká mọ̀ pé ẹ̀mí ìyá wa tún wá máa ń so mọ́ wa títí. títí tó fi di déńdé tó fi di ọmọ ogójì ọdún tó fi wà nípò ẹni tó ti níyàwó lé tó ń bímọ ìgbà yẹn lọ́kàn yóò sì máa balẹ̀ pé o lè dá tíráfù báyìí ọkàn rẹ̀ ó sì máa balẹ̀ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n ọkàn rẹ̀ ó tún so mọ́ náà hátà títí ìdá balaga aṣúdá wà balaga arba'ina sana tẹ́yìn ó fi wọ ogójì ọdún bọ́lá wọn bá ṣe so ẹ̀mí ìyámọ̀mọ́ púpọ̀ kọ́dà tí yàn bá tún wọ ogójì ọdún náà tó fi darúgbó ẹ̀mí ìyáwó ó tún so mọ́ gbẹ́ fún yàmí ìlú ẹ̀kọ́ méjì kọjá ẹ̀bá ń fi tàkàjí ẹbá àfìkà lẹ̀ gbà àyà ẹjẹ ń tẹ́ẹ̀jẹ̀ hùn èyí tó ń jẹ náà ti yóò kó yóò pé ó ti yóò ẹbá kàjí fìkà lẹ̀ bọ́lọ̀ ń fi sàwọn ẹ̀yà nìyẹn ọlọ́wọ́n bá wá fẹ́ ká ṣe dáadáa sí wọn púpọ̀ nítorí bọ́lọ̀wọ́n bá kì í ṣàbòsí èyí tọ́lọ̀wọ́n bá gbélé bàbá lọ́wọ́ ó níbi ẹ̀san ti bàbá èyí tọ́lọ̀wọ́n bá gbélé ìyá lọ́wọ́ oníbọ́láwọn ti fẹ́ tẹ̀sán tiẹ̀ náà ó ní bó ṣe kọ́ àwọn ọmọ kábá wọn ya wá lò arákùnrin kalọba nabi sallallahu alayhi wa alayhi wa sallam ó nílò òjíṣẹ́ ọlọ́run àdìsí ń bẹ náà fọwọ́ Bukhari tíra fọwọ́ Bukhari àti Muslim ó ní lẹ́yìn ìgbà náà ta tún ni ànábì tún ní ummuk ìyá rẹ̀ ó ní ọ̀dà lẹ́yìn èyí ńkọ́ ànábì tún ní ummuk ìyá rẹ̀ lẹ́yìn ìgbà náà tó wá sọ wípé fún abúk ló tó kan bàbá rẹ̀ lẹ́yìn ìpele ẹlẹ́ẹ̀kẹta bàbá wa jẹ́ a bá wá wo ọ̀rọ̀ yìí àwọn kojú bọ ọ̀rọ̀ yìí ṣàlàyé wa wọ́n sàlàyé àdìsí àfọ́ al-Imam al-Qurtubi alayhi rahmatullah wọ́n sàlàyé fún wa wípé muqtadal hadith wọ́n ládìsí tánàbí fi ń dára wọn pé ìyá rẹ̀ ìyá rẹ̀ yìí pé an yakuna lil-umm salasat amsal ma lil-ab min al-birr wọ́n ní túmọ̀ ẹ̀ ni wípé bá a bá a bá ṣe mẹ́ta fún bàbá fún yá a ṣe yọkan fún bàbá bá a bá ṣe mẹ́ta fún bàbá mélòó ni ìyàwó gbà wọn mẹ́sàn wọ́n ní ìtàwọn gbọ́yé níbi ọ̀rọ̀ yẹn nìyẹn pẹ̀lú bá ní sọ́lá sọ́lá ṣe pààrà nǹkan yẹn lẹ́ẹ̀mẹ́ta wàkánà bí àlìkalì sòrò bàtẹ̀lẹ̀ hàmìlì wọ́n nítorí pé nǹkan mẹ́ta kan bẹ tó pé ìyá nìkan ní faragbá bàbá ìfaragbẹ́yìn lẹ́yìn tí mẹ́ta ń lẹ́ẹ̀jọjọ wa máa ti jọsìn yòókù àfi tí bàbá náà bá lè fara gbá mẹ́ta ń ni ó fi máa ta kàngbà pẹ̀lú ìyá wọ́n ní kí ni nǹkan alákọ̀ọ́kọ́ alhamdu lílóyún ẹ̀yin bàbá kílẹ̀ yìí àfi tẹ́ bá jẹ̀bà bàbá jẹ̀bà kíkùn rẹ̀ wá lé ẹ̀rí pé yorùbá náà àwọn ọkùnrin náà máa dá pàráǹgbà míì pé ah èwo ni alẹ̀ bá àfi mọ rí àyàgbé líle ni àkọ́kọ́ ah, wà yàtọ̀ síra wọn ó yàtọ̀ alhamdu oyún tí wọ́n ń níhun ọlọ́run èyí sọba alábòsí oyún tí wọ́n ń níhun náà ó tó kọ́lọ̀wọ́ fà wọn sókè níbi ẹ̀tọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni alùwádẹ́rù ọjọ́ tí ọmọ ò jáde lára wọn ọkùnrin mi ń bẹ tó bá gbọ́ pé àwọn òfin ẹbí yọ sálọ ni kọ́ra yọ pa fóònù ní tó ń sáfẹ́ gbọ́ ni pé ó ti bímọ torí pé bóò lọkùnrin ṣe fẹ́ ẹni tí ń pariwo tí ń jẹ̀tẹ̀ èrò kò sí tó ṣe láti stọ́ọ̀pù ẹ̀tẹ̀ èrò kò sí tó lè ṣe ọkàtà máa bara jẹ́ bẹ́ẹ̀ ọmọ ríyàwó rẹ̀ báyìí tí sun kò sí tó ṣe dìde ṣùgbọ́n ní mọ ìnira yẹn ló jẹ́ pọ́kùnrin míì tó bá ta fèlèfèlè lẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ̀ ńgbà míì yọ jẹ ìgbàtí lọ́rẹ̀ ìyàwó ó lè dì léyìn nítorí wípé àlùwádùú bíbímọ ìnira wà bẹ̀rẹ̀ bẹ́yìn alhayat wọlmọ̀máti láàrin ikú àti ìyẹni abẹ́ọlọ́wọ́n bá ń bí ta bá tẹ̀síẹ̀rù dé yìí gbogbo obìnrin mùsùlùmí tó lóyún ọjọ́ ọ̀sọ̀kalẹ̀ ọlọ́sìn tó já sọ́rọ̀ yálà àwọn tá a mọ̀ ní àwọn tí wọ́n já sọ ara wa ní àwọn tí wọ́n súnmọ́ wa ní àwọn tí wọ́n jìnnà sí wa ní abẹ́ Allah subhanahu wa ta'ala má fi bíbí ma ọlọ́mọ fi nà wọn lára ṣe bíbí nírọ̀rùn fún wa tí wọ́n bá tún wá bímọ náà tán má fi ìbànújẹ́ rọ́pò bíbí ma fún wa rahmatulahi ya arhamar rahimin ìnira ń bẹ níbi bíbí ma o ọlọ́nkà màá mà sọ obìnrin bó ṣe ṣe wọ́n kàn máa gbàgbé nǹkan tó bá lọ jẹ́ pàwọ̀ ọkùnrin là ń bímọ ní ọmọ kan lọkùnrin ọmọdé tó ọkùnrin gbàgbé nǹkan ẹyẹ máa tí èsì kọkùnrin kan kọ́ fẹ́ níbi ìjọ kan kó jò wá rọ̀ kó sì wá yẹ kẹsẹ̀ yẹ kó ṣubú lulẹ̀ ní ẹnu ọ̀nà pẹ̀lú ọlọ́run bá pé yóò tún ṣubú jọ́ mi ọkùnrin nu ìmọ̀ mẹ́gbà bẹ̀ mọ́ ìjà kan mm, mm, mm, ibi náà sì bọ́ sájà síbi bá ń lọ ọkùnrin ò ní gbàbẹ̀ mọ́ tí ọba sì gbàbẹ̀ extraordinary careful yóò rárá máa àwọn ẹ̀kọ́ ọjọ́ ìfẹ̀sà sì sòrò torí pé ó ti ṣubú bẹ̀rẹ̀ àmóbìnrin ọlọ́mọ fi gbàgbé sí wọn lẹ́mìí tí ìbá ṣe bẹ́ẹ̀ ni ìnira tóbìnrin rí nígbà tó fẹ́ bímọ ó tó kó lóun òbí mi mọ́ àfààní ìdíkejì náà àbẹ́yẹ ọkùnrin bá wọn pín bẹ́ẹ̀ òpin bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta onaa náà ni in tí a mọ̀ obìnrin ní o ti jẹun tábà yóò tó bá ti lè lẹ́ẹ̀kan báyìí kò kọ ọmọ gbogbo ní ń bẹ lára rẹ̀ kí wà àti ẹ̀bá sì ọ máa sọ fún pé ìwọ lọ jẹ iṣu àmàlà mẹ́ta kíyàwó jẹ kan èyí tó jẹun olùkọ́kọ́ ló jẹ́ àwọn wàhálà tọkùnrin ò bá wọn pín mẹ́tẹ̀ẹ̀ta yìí àfọwà ìdùbọ̀ paul ó ní bí nìyẹn tí ọ nábìbí sọ pé ó mùkú mùkú mùkú lẹ́ẹ̀mẹ́ta tẹ́yìn ọkùnrin bá fẹ́ fà kíkọ́ tẹ̀fẹ́ pẹjọ ẹ̀yìn náà ṣerú èyí tí wọ́n ó ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí fàhádìí bíi nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ìyá nìkan ní máa fara kìn wàhálà díẹ̀ ìyá nìkan ní thumma tusharikul abd fi tarbiyah bákan náà gbogbo àwọn èyí tó tún sẹ́kù náà yóò tún kún bàbá lọ́wọ́ lórí ẹ̀ náà gbà ní bàbá lè fi five naira lẹ̀ ìyàwó náà omi two naira kù gbogbo èyí tó kù ẹ̀ máa ṣe náà ṣùgbọ́n èyí tóun nìkan ń dá ṣe yẹn ìwọ ọ̀bọ nípìnlú ẹ̀ kódà bàbá mi ń bẹ àti gbọ́mọ lọ́wọ́ báyìí tó ẹ dákun ẹ bá ń gbọ́mọ ẹ lọ ń dákun gbọ́mọ ẹ gbọ́mọ ẹ ǹdí mo fọpọ lọ́rùn sí pọkọjà mọ gbọ́mọ lọ́wọ́ láìláìlá bàbá mi ìdí nìyẹn tó fi jẹ́ pé ọlọ́run ọba ó pín gbogbo ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run ọba ọ̀sọ́ pé ká má ṣe dáadáa sí bàbá tó bí wa àmọ́ ká má fojú rénà ẹ̀yà wa níbo la ti wá fẹ́ lu ọ̀rọ̀ yìí ìgbà ní ń bẹ wa lè ṣe sí bàbá wa tí bàbá wa máa sọ fún agbá ìyá yín ò dáa ọwọ́ àdé bàbá rẹ̀ ó mọ̀ pé tọ́ ṣe rí ó kò láàrin ara yín òní àwọ̀ ń bẹ láàrin ara yín ẹ má jẹ́ mi ò kópa nínú ẹ ṣáà jẹ́ mi ò ṣe ń ìgbà yẹn o ó ti wá kíyèsí wípé bọ́lọ̀ ń ṣe tó nìyẹn tó bá wá rí bẹ́ẹ̀ ẹ̀yin obìnrin bọ́lọ̀ wọn bá ṣe wá pọn yín lé láàyè yìí tẹ́ ẹ gbà pé àpọ́nlé ni látọ̀dọ̀ ọlọ́run èyí tọ́lọ̀ wọn bá pa yín láti ẹbí ni ọkọ náà ẹ máa ṣe é tó gbóbìnrin ní ọmọ ah ṣe á pọ̀ báyìí ní Islam ẹ̀ jáde ọkọ ọbọ̀kọ bá ní òun fẹ́ súnmọ́ sọ pé ṣe bọ́lọ̀ ṣe pín nìyẹn ibi tọ́lọ́ wọn bá ti dí ti yín fún yín ó kúkú di fún yín bẹ̀ bọ́bìnrin bá lè ṣe sùúrù tó tẹ̀ ló fi hàn lọ àwọn àṣẹ tọ́lọ́ ń pa obìnrin ń tọ́lọ́ ní ó ṣe fọ́kọ ẹ̀ máa ṣe tẹ̀láṣẹ ọkọ rẹ tọ́jú ọkọ rẹ dáná oúnjẹ fún fi lọ́kàn balẹ̀ májèlú rẹ̀ ó bàjẹ́ tínú rẹ̀ bá ń bàjẹ́ ọ̀rọ̀ tínú rẹ̀ ó fi dùn máa sọ fún un gbogbo èyí èyí tọkọ fẹ́ gbà náà ní gbà wọn èyí táwa fẹ́ gbà là ń gbà yẹn èyí tọ́lọ̀ wọn bá wá kọ fún yíyẹn ọkùnrin ògbúdọ̀ bá ń ẹ̀ náà ìdí ẹ fi náà ni wípé ẹ̀ṣẹ̀ tọ́lọ̀ ní ẹ ṣe fọ́kọ ẹ ti èyí tọ́lọ̀ pa kalẹ̀ fún yín ó ju èyí ẹ ṣe lọ láàfin lè mọ̀ pé ọlọ́wọ́n bá gbogbo ó pín gbogbo ẹ̀ déédé bákan náà ọlọ́run bá gbé bàbá wa tóbi níwájú ọmọ náà láàfin mú hadithi kan wá pé arákùnrin kan tó mú bàbá rẹ̀ lọ́sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó ní bàbá àwọn jalè nàbí bàbá rẹ̀ jalè ó ti bẹ́ẹ̀ ni ó fẹ́ kán lòfin ọlọ́run fún tọ́ Ànábì sallam wá fọ ọmọ lọ́wọ́ ó falẹ̀ bàbá rẹ̀ lọ́wọ́ Ànábì ní ìwọ àti tó bàbá rẹ̀ náà lónìí èyàn náà tó ń sọ ipò bàbá wa lọ́dọ̀ wa fún wa gbogbo ń tó olóòní bàbá rẹ̀ náà lọ ẹ wọ ọlọ́run ọba bó ṣe pín gbogbo ẹ̀ kò ṣàbòsí ó wá kù sọ́wọ́ ọ̀wọ́ ọmọ kọ́ wa máa fi làákàyè bó ṣe máa fún kó wá ní ìwọ rẹ̀ bó ṣe máa fún bàbá ní ìwọ tiẹ̀ bó ṣe máa fún ìyá níwọ rẹ̀ lọ́nà tí òfin ní forí sọlura wọn ọlọ́run ọba ní yasalunaka mọ́dàá ينفقون والوالدين والأقربين واليتامى ọlọ́run bá ṣe wá pàtàkì títẹ̀ láwọn tí wọ́n bí wa ká pọ́n wọn lé ká tẹ̀ láṣẹ wọn ká bàbàrà wọn ká má fojú rénà wọn ká má fẹnu ṣáátà wọn ọlọ́run wá fi kọ́ ìdù sí ọlọ́run fi àyàfi sí ọlọ́run bá ní wa ń já àdáka alá àǹtò kábí máa lẹ́yìn sàlákábí ẹ̀lì. wọ́n ti ń já àdáka alá ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga bó ṣe kó wa mára tó bó ṣe láàánú wa tó nǹkan kan ń bẹ ọlọ́run ò fẹ́ ká débẹ̀ ọlọ́run ò fẹ́ ká débẹ̀ ó náà ní tó bá jẹ́ ìwọ ọ̀tọ̀ ọlọ́run nìkan kò fẹ́ ká fẹ́ nìkan kan àṣírí ọlọ́run kì í fi báyàn ṣeré tẹ́nìkan wá fẹ́ fira rẹ̀ dọ́gba pẹ̀lú ọlọ́run ò bọ́lá ń ṣe ní ká páwọn òbí wa létó kó ní ká gbọ́rọ̀ sí wọn lẹ́nu kó ní ká tẹ̀ láṣẹ wọn àmọ́ táwọn òbí wa bá fẹ́ gbéra wọn sípò ọlọ́run ọlọ́run ni wọ́n tẹ̀lé wọn tí wọ́n bá fẹ́ sọra wọn di ọlọ́run tí wọ́n bá ní ìtọ́lọ́run fẹ́ gbà lọ́wọ́ rẹ àwọn fẹ́ gbà ọlọ́run ni wọ́n fún tí wọ́n bá ní ojúṣe tó lè pọ́ lọ́run nìkan ló ní tó bá ipá wọn làwọn bí ọ àwọn fẹ́ kó máa ṣe fáwọn ọlọ́run ni wọ́n ṣe fún wọn lẹ́ẹ̀fì mọ̀ pé ọlọ́run ọba òfin yẹn bá wa ṣeré kódà ànábì ọlọ́run ọlọ́run kò fi bá wọn ṣeré màláíkà ọlọ́run fi bá wọn ṣeré láwọn afáàfin máa ń sọ wípé láàánàbí jù mùsálùn wà láàmàlàkún mọ̀kọ́rọ̀bùn kò sí bí màláíkà kan ṣe súnmọ́ ọlọ́run tó ah, ọlọ́run ò bá débẹ̀ yẹn pé káwá fi sípò ọlọ́run <laughs> kò sí bá ànábì ọlọ́run kan bó ṣe jẹ́ ẹ̀ṣà lọ́lọ́dọ̀ ọlọ́run ah, ọlọ́run ò gbà ká sọ́dọ̀ ọlọ́run ọlọ́run kì í sì yẹn bá àyàn ṣeré má débẹ̀ lọ́dọ̀ ọ̀tọ̀ ọlọ́run lọ́rọ̀ ṣírkì bọ́lọ́n ṣe láàánú wa tó bó ṣe kẹ́ wa tó bó ṣe ní ká páwọn òbí wa lé tó bó ṣe ní ká ṣe dáadáa sí wọn tó bó ṣe ní ká gbọ́rọ̀ sí wọn lẹ́nu tó bó ṣe ní ká tẹ̀ láṣẹ wọn tó ṣùgbọ́n wa ń ja àdáa. wa ń ja àdáa. ọlọ́wọ́ bá ní táwọn òbí rẹ méjèèjì bá wá ń fòòró rẹ àlá à ń tún ṣeré kabí pé kó o pẹ̀lú èmi ọlọ́run ní tí ò yí ọ sí pé àyídẹ́ ní a ṣe yìí kò yé mi ní a ṣe ní a ṣe ní a èyí tẹ́ ń pè mí sí ẹbọ sọ wípé ìyá mi mo fẹ́ kó dunnú mo fẹ́ yọnu jẹ́ ìṣẹ́bọ nítorí ẹ̀ ọlọ́run ọba má tẹ̀lé má torí wípé mo fẹ́ kí bàbá mi ó yọnu sí mi bóyá bàbá rẹ̀ sọ wípé intínú òun fi lè dùn sí ọ lọ́mọ òun náà ni pé òòsà tọdún yìí bó o bá tiẹ̀ lè báwọn ṣe fowó náà sẹ́ bó o bá wá ṣèyún bọ́ ẹran léyà mi nígbà lọ́wọ́ ẹ̀ o ẹ wo ìmọ̀ ọlọ́wọ́n bá ní fàálà àtúntẹ̀hìnhùmá tí wọ́n bá bínú kí wọ́n bínú lórí ìyẹn fàálà àtúntẹ̀hìnhùmá ọlọ́wọ́n fàyà fẹ́ wọ́n lọ́wọ́ nígbà tó fi fẹ́ débi tiẹ̀ ó fàyà fi ilẹ̀ pé kì jẹ́ ti bàbá tọ́mọ ọmọ làlà ọlọ́wọ́n dá dúró lọ́tọ̀ àwọn òbí wa wọ́n dúró lọ́tọ̀ àwọn ànábì ọlọ́run wọ́n dúró lọ́tọ̀ àyípa ànábì Muhammad lọ́lọ́run sallallahu alaihi wasallam àwọn kìrìyó náà máa tó mú ọtán sọ Jésù lọ́lọ́run ọlọ́run ò fi báyàn ṣeré àyè sọ pé ló kọ ànábì ó kọ lọ ni ọlọ́run bá láwọn òbí ẹwọ bọ́lọ́run ṣe gbá àwọn òbí wa tóbi tó síbẹ̀síbẹ̀ ọlọ́run bá ní wa ń jẹ àdáka aláàntúṣiríkà bíi ما لَكَ لك به علم وليس لك ọba ní tí wọ́n bá ń fòró rẹ láti lè pa nǹkan ní ìpapọ̀ mímí ọlọ́run wọ́n ń pè ọ́ síbi ẹbọ wọ́n ń pè ọ́ síbi ìyapa àṣẹ ọlọ́run ìgbà míì ó lè má jẹbọ ṣùgbọ́n tá ń pè ọ́ sí ìyapa àṣẹ ọlọ́run ní ó bímọ àbọ̀ ń ṣèyàwó bàbá rẹ̀ wá nítọ̀ àwọn ọ̀rẹ́ òun kan ń bẹ àwọn náà òun pè wọ́n àmọ́ nínú ẹgbẹ́ táwọn ń ṣe yẹn ọtí làwọn ó fi ṣàlejò àwọn ẹgbẹ́ yẹn kò sówó lọ́wọ́ ìwọ ló fún lówó tó wọ́n fẹ́ra ọtí ẹ̀rí pé kìí ṣẹbọ ṣùgbọ́n ọtí ìyapa àṣẹ ọlọ́ni ọlọ́ni fọ́lá tútẹ̀ ewu mẹ́rin ọmọ ẹgbẹ́ tó bá yẹ pé ọkà tí wọ́n jẹ àmàlà tí wọ́n jẹ iyán tí wọ́n jẹ ẹran tí wọ́n jẹ ìyàn ṣe wàhálà ṣùgbọ́n tó bá ti kàn rọ páwọn ẹlẹ́gbẹ́ ọgbọ́ tí bàbá wa ní tó ń fẹ́ nìyẹn pé tọ́ọ̀ bá ti ṣèyún fún mi kọ́dà mi ò ní wájọ́ náà فلا تطيعهما ọlọ́run ọba ní mọ́tẹ̀lẹ̀ níbi agbègbè tí ń tọrọ lọ́wọ́ rẹ̀ fàlá tó tẹ̀ ẹ̀hùn ma ọlọ́run ọba ló gbọ́dọ̀ tẹ̀lé lérí ẹ̀ ìyẹn láàfin ní pé nǹkan ó kún sọ́nà mẹ́ta àkọ́kọ́ òun náà lẹ́bọ a gbọ́dọ̀ tẹ̀lé wọn lórí ìyẹn ẹlẹ́ẹ̀kejì almasiya kí wọ́n máa tì wá fún káṣẹ lọ́hún lóòótọ́ kò tó ẹbọ àmọ́ ìṣẹ́ lọ́hún ní nǹkan náà bí nǹkan ní àrọ̀ tí fáwọn bí kí wọ́n ní ká ṣe ń tọ́lọ̀ wọn bó fẹ́ àgbùdọ̀ tẹ̀lé wọn lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni nǹkan tí wọ́n bá pa wá láṣẹ ọlọ́run ò pa wá láṣẹ ká ṣe nǹkan yẹn ọlọ́run ò sì kọ́ fún wa á tẹ̀lé wọn tá a bá wo nǹkan yẹn pé kì í ṣe bọ́lọ̀ ní ká ṣe nǹkan ọlọ́run ò sì ní ká mọ̀ ṣe tí bàbá wa bá wá pa wá láṣẹ nǹkan ẹgbẹ́ òun fẹ́ ọlọ́run ní àṣẹ àmọ́ ntọ́lọ́run bá ti pa wá láṣẹ ká ṣe táwọn òbí wa bá ní ká má ṣe àmì tẹ̀lé wọn ntọ́lọ́run bá bá kìlọ̀ fún wa pé àgùdọ̀ ṣe táwọn òbí wa bá sọ pé ntáwọn fẹ́ ká ṣe gan-an nu àgùdọ̀ tẹ̀lé wọn lérí ẹ̀ gbogbo àwọn nǹkan ẹlọ́wọ̀n bá papọ̀ pé wà ní ìjà àdáka aláà ń tó ṣeré kábí wà ní ìjà àdáka aláà bá ní ògbúdọ̀ tẹ̀lé wọn mọ́tẹ̀ láwọn òbí ẹ lórí ṣíṣẹ́bọ tọ́lọ́hun torí yíyapa àṣẹ ọlọ́run ọba ọlọ́run tún wá kọ́ wa lẹ́kọ̀ọ́ tó ń ti páà ní tẹ̀lé wọn yẹn náà á tún fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti fi ṣe àtún ṣe lọ́nà ti ìpátá àtún ṣe lọ́nà ti ìyájú àtún ṣe lọ́nà ti fífàbùkù kàn wọ́n ọlọ́wọ̀n bá wánà wà sọ ẹ̀bẹ́ ọmọ fẹ́ dúnìyà ma'arúfà ọlọ́wọ̀n bá ní wọ́n ṣe pọ́ súnṣe rí náà tó ń ti pé o bá ṣẹbọ òfin lówó ẹbọ ọ̀rẹ́ rẹ̀ náà ni ó tún jẹ́ ó ó ṣe dáadáa sí níbi tó yàtọ̀ ṣẹbọ wàsọ́ ibú ma àwọn òbí méjèèjì ẹ̀fara rò wọ́n o. ẹ máa fara kí wọn kódà ká jẹ́lẹ́bọ wàsọ́ ẹbẹ̀ ń máa fi láyé yìí o ó lè kú tán lórí ẹbọ kọmọ́sàdúrà fún o ṣùgbọ́n bàtí bá ń bẹ láyé òun pẹ̀lú ẹbọ rẹ̀ yẹn náà ẹbọ yẹn ló ò ní bá ṣe وصائبهما في الدنيا معروفا وصائبهما في الدنيا معروفا ọlọ́wọ́ bá ní ẹfara rò wọ́n pẹ̀lú dáadáa gbogbo ọ̀nà tí ó náà fi mọ̀ pé ọfara rò òun ìtumọ̀ màárùfù ni ẹ nínú ẹ̀lẹ́rùfù lọ́dọ̀ yín kí lọ́mọ́ máa ń ṣe sóbì kí ní òbí ó fi dùpọ̀ máa ṣe dáadáa sí mi ọlọ́run ló ṣe fún wọn lókùrùgbà tí o bá ti takòtò ọlọ́run tí o takòtò ànábì nílẹ̀ Ìgbò ìntí Ìgbò ó ṣe sọ́bi tó bi tínú òbí yìí ó fi dùn nínú àṣà wọn lókùrùgbà tí nǹkan yìí o bá ti takòtò ọlọ́run tí o takòtò ànábì ọlọ́run ní o ṣe ìran Yorùbá ni ọ́ ìntí èèyàn máa ń ṣe sóbi ẹni nínú àṣà Yorùbá tí o sì takòtò ọlọ́run tí o takòtò ànábì ọlọ́run ti ní kó o ṣe o wàsọ ibẹ̀ ó máa fi dúnyà màáwú ìtumọ̀ màáwú fánìyẹn kódà kó jẹ́ lẹ́bọ ẹbọ ni náà ló ní bá ṣe ìyapa àṣẹ ọlọ́run yẹn ló ní gbà fún ló ní kun lọ́wọ́ lérí ẹ̀ àmọ́ ẹ̀tọ́ òbí sọmọ ọmọ sóbí ẹ̀ wàsọ ibẹ̀ ó máa fi dúnyà màáwú fánìyẹn àfáàwà abdullahi bin umar bin khattab radiyallahu ta'ala abdullahi ọmọ àfáàwà umar bin khattab ó fẹ́ ìyàwó kan àfáàwà umar tó jẹ́ bàbá rẹ̀ kò nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀kọ́ lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá ìwọ ọmọ rẹ̀ ó fẹ́ràn ìyàwó rẹ̀ ṣùgbọ́n bàbá rẹ̀ kórìíra ìyàwó ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa àwọn nǹkan tó lè bí ó lè pọ̀ Umar bin hadith yìí afọ́ ni wọ́n mú jáde ní ni wọn Umar wa ń sọ fún ọmọ rẹ̀ wípé tọ́lẹ́kà mo pa ọ́ láṣẹ kọ ìyàwó ah Ibn Umar Abdullahi ibn Umar wa ah má jẹ́ nǹkan obìnrin rẹ̀ mo nífẹ̀ẹ́ bàbá rẹ̀ wípé ṣé mi kọ́ ni bàbá ẹ̀ kọ obìnrin yìí sílẹ̀ abdullahi bin umar radiyallahu ta'ala anhu ọba sáré lọ́dá nàbí sallallahu alaihi wasallam olórí òjíṣẹ́ ọlọ́ bàbá mi ń pa mí láṣẹ kí n kọ̀yàwó mi lẹ̀ mi ìṣẹ̀fẹ́ kọ̀yàwó mi lẹ̀ anábìnrin yabna umar ìrẹ ọmọ umar tọ́lẹ́kà kọ̀yàwó ẹlẹ́wọ̀ ó sì kọ̀ obìnrin lẹ̀ gbélé yìí ṣe wá rí yìí bó la ṣe bẹ́ẹ̀ ṣe wáyé obìnrin jẹ́ ọ̀sẹ̀ ni àbí bàbá bá dé látòkò wọ́n bá wálé wọ́n bá nítọ́ nítorí tí mo torí ẹ̀ wá látòkò yàásù ìwọ náà mọ̀ wá rí pé ẹ̀rà wà sọ ọ̀rọ̀ ọmọbìnrin tó lójú wò kò wò pé kò gbúdọ̀ súnlé ìlú ni o mo sì fẹ́ kọ̀ọ̀kan lẹ́yìn kí ló ṣe fún yín má bì mí lẹ́dọ̀ kan tó bá yẹ pé mi ni bàbá tó bí ọlọ́mọ tọ́lẹ̀ ìwé kọ̀ọ̀kọ̀ lẹ̀ jẹ́mọ́ àbò ó ti bí mọ́gbọ́n ìsìn tọ́jú ẹ̀ jẹ́mọ́ àbò ló dìde ṣe ọ́ gbọ́rọ̀ sí bàbá lẹ́nu mi àbí ọ́ yapa àṣẹ bàbá wọn ṣe rí tá a bá ń ka tíà àbùkátà kágbó àlàyé e lọ́nà tí ó fi yé wa lọ́bi jẹ́ wípé kíka tíà ọ̀tọ̀ gbígbọ́n tí ń bẹ ẹnu tí àyè ọ̀tọ̀ ìwà tún lẹnu awọn lẹ́nu àwọn tí wọ́n jù ní lọ nínú ima ọ̀tọ̀ ṣe rí a Umar bin Khattab tó sọ yìí tí Ibn Umar sọ̀rọ̀ bá nàbí sallallahu alaihi wasallam tánàbí ìdí bàbá rẹ̀ sọ náà ni kò ṣe lọ́kọ̀ọ́lẹ̀ ọ̀rọ̀ yìí wá ṣẹlẹ̀ lásìkò àfọ́ Ahmad bin Hanbal rahimahullah rahmatan wasi'a ẹnìkan wá lọ bá Ahmad bin Hanbal ó ní rẹ̀ Ahmad bin Hanbal bàbá ọ̀rọ̀ yìí náà rú nǹkan yìí náà ṣẹlẹ̀ sẹ́ẹ̀sì mọ̀ká ahmed bin hanbal òun jìnnà sí gbogbo àwọn sàbẹ̀ ti lọ lẹ́yìn rẹ̀ yìí ọwọ́ ni bàbá mi ọ̀pá mi láṣẹ kí n kọ ìyàwó mi lẹ̀ mo sì nífẹ̀ẹ́ ìyàwó mi ìfẹ́ kọ lẹ̀ ṣé kí n tẹ̀lé ní tí bàbá mi sọ afọ ahmed bin hanbal onílà wọn kọ ìyàwó rẹ̀ sílẹ̀ oníbẹ̀ hadisi òun wá rán ahmed bin hanbal léèrè pé hadisi ti. Umaru bùnú kàtọ́ọ̀bù àtọmọ rẹ̀ tánàbì sì padà fọwọ́ sí kọ́mọ yẹn ó tẹ̀lé ní tí bàbá rẹ̀ sọ ìyẹn wá ń kọ́ nígbà tó ní kò mọ́kọ ìyàwó ilẹ̀ afọ Ahmad bin Hanbal ó ní yakuna abuka misla Umar ṣé bàbá tiẹ̀ sọ wà nípò Umar ọmọ Khattab ṣé bí Umar ṣe rí níwájú àdúgbò sọlá ní bàbá tiẹ̀ ṣe rí ṣé bí Umaru ṣe rí níwájú Ọlọ́run ní bàbá tiẹ̀ ṣé bó ṣe rí nù bàbá lóòótọ́ ọ̀rọ̀ gbọ́ mọ́kọ ìyàwó rẹ̀ sílẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ wípé ìyàtọ̀ ń bẹ láàrin à ń ṣe wáàsí ìyàtọ̀ ń bẹ láàrin fatiwa ìyàtọ̀ ń bẹ láàrin alkọ̀dọ̀ ìdájọ́ agbúdọ̀ separate ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ irú hadisi afọ́ Abdullahi bin Umar àtàfọ́ Umar bin Khattab ó ní tí ànẹ́sọ́lá àlọ́sẹ́lá mú kọ̀ǹsídà tánàbìrì sọ̀rọ̀ nítorí pé alásùlù ìpìlẹ̀ lórí pé èèyàn fẹ́ kọ ìyàwó ẹni lẹ̀ nínú òfin ẹ̀sìn o náà ni wípé àṣẹ kíkọbìnrin lẹ̀ ọkọ nìkan ló wà ọkùnrin ló kọ ìyàwó bàbá gbúdọ̀ kọ ìyàwó lẹ̀ ọ̀rẹ́ gbúdọ̀ wípé kọ ìyàwó lẹ̀ ọmọ ògbúdọ̀ wípé bàbá wa ọkùnrin yóò fínú fíjọ pé obìnrin yìí ti tó láti kọ̀ sílẹ̀ àyàfi tó bá yẹ pé wọ́n wá kóra wọn lọ ilé ẹjọ́ náà sí ilé ẹjọ́ dájọ́ pé ẹ̀túká tí ò bá ti síyùn bàbá ìyá ò láṣẹ láti pé kéèyàn kọ ìyàwó yẹn eléyìí ni ìpìlẹ̀ èyí ká nàbí sọ́wọ́ sọ́lá mo wá sọ yẹn àwọn àfọwà fi sípò wípé bóyá nǹkan kan ń bẹ tánàbí rí táwọn rí nínú àwọn nǹkan tánàbí fi lè rí èèyàn líle tàfọ́wà Umar èèyàn líle tàfọ́wà Umar ànábì ní ọmọ Umar sọ gbọ́rọ̀ lọ́kọ̀ọ́lẹ̀ bó ṣe wá rí yẹn náà gẹ́gẹ́ bí àfáà tí wọ́n bá wá gbé ọ̀rọ̀ yẹn wá síwájú wa náà méjèèjì náà la lè lò níbàámu sí ń tọ́ bá rọ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ wọn wá báyìí fún ìyàrá lọ́kọ̀ọ́lẹ̀ wọn kọbìnrin yẹn lẹ́wọ̀n níbàámu sí irú bàbá tó bí ẹni yẹn àbí nǹkan tó lè àìmọ́kọ̀ọ́lẹ̀ lè bí nínú ẹbí èyàn sì lè sọ pé mọ́dàrá hmm, bá rẹ ló ń darí mọ́kọ̀ọ́lẹ̀ ìdí nìyẹn tó jẹ́ pé ẹni tí ẹ gbé ọ̀rọ̀ ẹ̀sìn wá bá tí ó mú dájọ́ wá kónítọ̀ ó ṣe pẹ̀lẹ́ o o gbúdọ̀ kẹnu nínú ìmọ̀ o sì gbúdọ̀ ní àwòjinlẹ̀ kó tó mú ìdájọ́ wá kan bó rẹ́díò ẹ̀ ní kan wọlé ẹ̀ gbúdọ̀ sí haram ní ilé ya haram ní yọ̀wọ̀ ní ẹ̀rọ à èèyàn ń dùn bí fọ̀fọ́lọ̀ yẹ kó sì dákẹ́ ó kú ọdún kó máa sọ torí pé jọ̀gbé jà kìyàmọ̀ ó tún sọ níwájú ọlọ́ so ìdí ìyẹn tó yẹ pé a lè ṣe jámù láàrin ọ̀rọ̀ ti àfáà wa ó mọ̀ àtọ́mọ rẹ̀ yìí àti ọ̀rọ̀ tí àfọ́ ahmad bin hanbal sọ tóun ní kó mọ́kọ́ àtẹn ń tọkọ̀ méjèèjì náà la lè lò níbàámu sí ń tọ́ bá rọ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ wọn ṣùgbọ́n ìpìlẹ̀ nínú fíkì òun náà ni wípé ìyàwó ẹni ẹnikẹ́ni ò lè tú láṣẹ èèyàn fi ọkọ ìyàwó yẹn lẹ̀ àṣẹ pé mo fẹ́ kọ obìnrin lẹ̀ ọkọ gangan gangan ló làṣẹ wọn bọ́bá sì lóun ọkọ ìyàwó òun lẹ̀ kódà níbi tí sẹ̀rí àsọdé tí aáwọ̀ bá ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó tọkọ wa bínú jálẹ̀ ìgbé o ò ní súlé ilé mi wọ́n sá ń bẹ̀ ọ́ wọ́n ń bẹ̀ ọ́ àní ò súlé mo kọ́ lẹ̀ o kódà kí jẹ́ pé mo kọ́ ẹ̀ láti kò tún gbúdọ̀ súlé ọba fẹ́ rẹ̀ dáadáa àwọn fámìlì ìyàwó wọn bá wa kó ẹrù ọmọ wọn ta ní ìtìjú wọn bá kó lọ lé oṣù kìíní wọ́n pàrọwà sí lọ́rùn wọ́n pàrọwà sọ́kọ yìí pépò oníṣẹ́ wọn kò sí gbọ́jọ́ bẹ́ẹ̀ o ò ń kọ́lẹ̀ obìnrin yẹn parí ìdá ẹ̀ ó wà ní túfò oníṣẹ́ àti tọ̀ pọ̀ kọ́lẹ̀ ó dì kan nígbà tó gbọ́ fẹ́ pé kejì àwa ò gbá sẹ́yẹ̀ ò ní jẹun báyìí wọn wà lóbi kankan lọ́dọ̀ ó bá wa padà lọ sí ilé àwọn àdàrà ọlọ́mú wa wọn bá ẹ̀fúrújì inú ló bí ah. ibi títí ń sọ̀rọ̀ àwọn àbúrò ìyàwó tí wọ́n kọ́ pé gbàjú fún un àǹtí wo onítẹ̀lé kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà Islam ọlọ́run ni òun ló ní ìyàwó rẹ̀ o ẹ̀ tó bẹ́ẹ̀ láti sọ pé ìyàwó rẹ̀ bá sọ́dọ̀ rẹ̀ torí pé òǹkà ayé tó fi lè kọ̀ sílẹ̀ tí pé ìyàwó rẹ̀ di ní lóòótọ́ ṣe ń tó dùn yín lóòótọ́ ó fi wá aláìlẹ́kọ̀ọ́ wùwà ṣùgbọ́n pé mi ìkọ̀yàwó mi mọ́ Ah, òun ló ní ìyàwó ẹ̀ ọlọ́run sọ náà alukur'an ó lẹ́tọ̀ọ́ láti dá ìyàwó rẹ̀ padà tí ẹnikẹ́ni ò sì gbúdọ̀ kọjú pé kíyàwó yẹn kódà kíyàwó yẹn tó gbé mi lọ ó ń ṣe mi ní òfin ọlọ́run ní wọn lọ́mọ wọn lọ́dọ̀ rẹ̀ mọ́ ah. táwọn òbí obìnrin ẹ bá gbẹ́sìn òun gbé sílífà palẹ̀rù rẹ̀ mọ́ ọkọ rẹ̀ tó ti wá pẹ̀ láti lè gbé ká mọ àṣẹ tọ́lọ́wọ́n bá fi sọ́kọ lọ́wọ́ gbogbo èyí tọ́lọ́wọ́n ti wá kó sáwọ̀ ọkùnrin lọ́wọ́ náà ó ti tó àwa náà ẹ mọ̀jà báwọn obìnrin du ìpele mẹ́ta tí wọn ẹ wo bọ́lọ̀ ṣe pin ọlọ́run pin ẹ wo bákùnrin ẹṣẹ bóbìnrin bó ti lálàṣẹ rẹ tó yẹyẹ síbẹ̀síbẹ̀ ọwọ́ kan ní òtútù gba àpẹẹrẹ padà gbogbo àpọ́nlé yẹn tọ́lọ́wọ́n bá ti taari sọ́dọ̀ àwọn ọkùnrin yẹn náà ìdí nìyẹn tọ́lọ́wọ́n fi sọ onídéédé lọ́lọ́ ọba tí máa ṣe dọ́gba dọ́gba so lórí mọ́sálà yìí tá a sọ yẹn wọ́n bèèrè lọ́wọ́ àfọ́ àwọn sheikh islam bin tèmíyà aleyhi rahmatullah wọ́n ní àrọ́jùlé nípa ọkùnrin kan tàmúrù umuhu aleyhi tàmúrù umuhu bitọ́láàkì imra'atihi ìyá rẹ̀ pa láṣẹ pé mo fẹ́ kọ́ ọkọ ìyàwó rẹ̀ lẹ̀ tó báyìí pé mi nìyẹn tó o sì gbà pé ó ṣe dáadáa sí mi lọ́kọ̀ ìyàwó rẹ̀ mo fẹ́ kọ̀ kọ́ lẹ̀ wọ́n á bèèrè wá fún wa ṣe islam ní tèmi ìyá rẹ̀ rahmatullah pé kí ni kọ́mọ yẹn ó ṣe tí ìyá dẹ̀ sọ pé tọ́ ọ̀bá ti kọ̀ ìyàwó yẹn lẹ̀ inú mi kì sọ àfọ́ àṣẹ islam ní tèmi ìyá onílà tahillu lahu an yutalliqaha kò lẹ́tọ̀ọ́ kọ́kọ́ ìyàwó rẹ̀ lẹ̀ kọ́mọ kọ̀ ìyàwó rẹ̀ lẹ̀ bal alayhi an yaburraha

oyúlìyàn orí ń kun rẹ̀ pé ah obìnrin tó lórí ẹjọ́ bí tinú rẹ̀ nígbà ebe bá fi dé bá wọn yọ rẹ̀ ìmọ̀ kí nù tẹ́lẹ̀ pé ọ wà á fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyà yẹn máa ṣe kí ṣe pọ̀ wà lágídí pé obìnrin kàkà tóbìnrin ó fi kó lé mi ìyá ẹ̀yìn lẹ̀ ní súnmọ́ mi mọ́ àmọ́ ṣe bá wọn o ó ṣe dáadáa sí ìyá yẹn lọ́nà fi gbàgbé nǹkan ń sọ gbogbo ẹ̀ lọ téèyàn bá ti gbé dé maqamul fatwa lọ́dọ̀ àwọn àfọ ní fatwa wal qada wọ́n á wo àwọn circumstances tó sọ̀rọ̀ à ń di kí ni ìdí tí yàrá fi sọ bẹ́ẹ̀ kí ni ìdí tí bàbá àwọn fi sọ tó bá pẹ́ di yẹn nítumọ̀ ilé ẹjọ́ sọ pé tẹ̀lé tí yàrá yọ torí pé bídì bá bàjẹ́ tèmi dì ní ìdáwọ̀ o lè lọ́kọ̀ bí o bí o bá lọ ìyá rẹ̀ ò ní ọmọ mi máa àwọn nǹkan tó bá rọ̀ mọ́ nǹkan yẹn ni ó tọ́ wa sọ́nà pé àti kìíní àti kejì wo la fẹ́ lò nínú méjèèjì ṣùgbọ́n nínú òfin ọkọ ló ní àṣẹ pé mo fẹ́ kọ obìnrin so látara àdé eléyìí wá ní ni olóògógóró ni wọn tábà ń dé wọn ni láìdé obìnrin yóò gbọdọ̀ súnlẹ̀ rẹ nínú tí ọba kọ́ lẹ̀ ọlọ́run ọba ní fọlá tó tẹ̀yìn hùmá. èyí tí bàbá ń sọ yẹn ojú wọn ní í ṣe kánkànkán gbọ́ ojú wọn bá wálẹ̀ ọlọ́run mọ́ tẹ̀lé wọn lórí ìpa nǹkan pọ̀ mọ́ lọ́hún mọ́ tẹ̀lé wọn lórí yíyapa àṣẹ ọlọ́run ṣùgbọ́n ìtẹ̀lé wọn yẹn náà kìí ṣe pé kó wá túyà pátá mọ́ wọn lọ́wọ́ kìí ṣe kó tún máa ṣe àfojúdi wọn kìí ṣe pé kò fàbùkù kàn wọ́n wá sọ ibẹ̀ ọmọ fi dúníà ma'rufa ọlọ́run ọba ní gbogbo bó ti wulẹ̀ kórí nílé ayé yìí lókùrùgbà tẹ̀dọ̀ ń bẹ láyé máa bá wọn lò pẹ̀lú dáadáa kò mọ́ wàá kọ̀sẹ̀ látara wọn afọwọ́ Abubakar Siddiq radiyallahu ta'ala kọ́lọ́nkọ́ bá yọ́nu sí wọn wọ́n níyàwó kan ní àkọ́kọ́ ìyàwó wọn òun ló bí Asma bintu Abi Bakr obìnrin yóò gba Islam ẹlẹ́bọ ni kò gba Islam nígbà tí Islam dé àbọ̀wọ̀ abákùnrin tùtùtùtù gba Islam kò gbà fatọ́lákọ̀ àfọwọ́ abákùnrin wọn bá kọ̀ lẹ́yìn àmọ́ ọmọ rẹ̀ Asma òun gbà Islam òun bẹ pẹ̀lú bàbá ẹ̀ obìnrin yìí gẹ́gẹ́ bí ìyá tó bá jẹ́ pé nǹkan sáfẹ́rẹ́ kò ní wá bàbá kiri ọmọ rẹ̀ yọ ọ̀rọ̀ sẹ́sì pé mo fẹ́ wá yọjú sí ọ nǹkan kù díẹ̀ káàtó ìgbà tó wá rí kìnnìyàn ń ṣe gbọmọgbọmọ asúnmọ́ bí bàbá kiri wá bàbá ilé ìyá mi ẹlẹ́bọ̀ yìí ọmọ tí wọ́n máa fẹ́ wá gbà nǹkan lọ́wọ́ mi lọ bí lọ́wọ́ ànábì sọlá sọ ẹwù bá wọn wọ́n ń padà sọ́dọ̀ ànábì ọ wà lọ́dọ̀ ànábì ìyá mi báyìí báyìí báyìí báyìí báyìí àfà àsúnjù ha ń mo lè kó nípa kí n máa fún ní nǹkan yóò jẹ yóò mú ànábì ní sílì kó yàrá mara umara mọ́ra náwó dáadáa sí máa fún ní nǹkan tí ó jẹ máa fún bẹ́ẹ̀ sì ni ànábì máa nínú hadith rẹ̀ wà ìyá mushrika ẹlẹ́bọ̀sí ni so láàfin lè máa wípé ẹ̀sìn kì í ṣe gànàgànà lẹ́sìn ìmọ̀ ni ó ti lójú pọ̀ ó ti nílànà ẹlòmí ó rò pé òun sẹ̀sìn ní tó bá inú ẹ̀sìn ní ọ̀bà rẹ̀ lóbi jẹ́ káfí máa kì í ṣe pé kákan máa ṣe gana gana gana gana ìpánlé ẹ̀sìn rárá ìmọ̀ ìsìláàmù wa yìí ẹ̀sìn ní èèyàn lè má fi mọ̀ sí o ṣùgbọ́n ẹ̀sìn ìsìláàmù wa yìí gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ kẹ́sì yóò tọ́jọ́ lọ́wọ́ ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti fẹ́ gbaládá lọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn wa yìí kí ìmọ̀ kó bá rìn kí ìmọ̀ kó bá rìn ọ̀nà tá a sì máa fi ń mímọ̀ yálà lọ kéwù àbí a a jókòó níbi tán ti ń sọ̀rọ̀ ọlọ́run wọn èyí ń wa ti ń bẹ̀ àbí àmọ́ béèrè gbogbo àwọn ọ̀nà yìí náà ọ̀nà tí èèyàn fi ń nímọ̀ ni ká mọ ojúṣe wa sáwọn tó bí wa àwọn ibi tá a ti tẹ̀lé wọn àwọn ibi tá a ti ní tẹ̀lé wọn bá a bá tún tẹ̀lé wọn náà ọ̀nà wo tún ni a fi máa bá wọn lò ọlọ́run ọba ni wá sọ ó máa fi dùn معروفا ìtàkàn bẹ tí wọ́n ní Abu Ubaida bunul Jarrah wípé lójú ọ̀kan nínú àwọn ojú ogun Islam bàbá rẹ̀ ó wà ní agbo kèfèrí lọ́dún náà ọmọ ti gba Islam wọ́n wá wà lójú agbo ogun ń lọ tó bá ti rí bàbá ẹ̀ yóò máa dọ́jì ah, bàbá yìí ẹ̀ẹ̀kan ọkàn rò pé ara ah, bàbá yìí ọkàn yẹn ń ka ó lè pa nípa kékeré ló pa ní bàbá tó ọlọ́run wá sọ áyà kalẹ̀ ọlọ́run bá nílá tẹ́jùdò qawman yu'minuna billahi wal yawmil akhir ọ̀nà ọlọ́run bá ní ẹ̀ẹ̀lẹ́ rí ẹnìkan tó bá gbọ́ ọlọ́run bá gbọ́ àtijọ́ kẹyìn wọ́n wá lọ nífẹ̀ẹ́ tẹ̀mítẹ̀mí tọkàntọkàn gbogbo àwọn tó bá kọ tán lọ́hùn. kódà kó ṣe wípé àwọn ẹni yẹn bàbá tó bí wọn lọ́mọ ni wọ́n nítorí ìṣẹ̀lẹ̀ yẹn ni àyà yìí fi sọ̀kalẹ̀ ọ̀rọ̀ tá a sọ yìí ó ń bẹ nínú tafsir Ibn Kathir ó ń bẹ nínú àwọn ìwé ìtàn nínú Islam àfọwà Ibn Jerry àtọ́bárí àwọn náà mú wá nínú tẹ̀síìrì wọn ṣùgbọ́n ẹ̀sìn wa ìmọ̀ ni gbàtà wá wò lọ síwájú pẹ̀lú ń tàn bá bọ̀ a rí pé ọ̀rọ̀ yẹn kò lẹ́sẹ̀ ńlẹ̀ nínú àwọn àhàdí mùntẹ́ṣọ́rá látẹ̀sẹ̀ ọ̀rọ̀ tí ò lálàáfíà kò ṣẹlẹ̀ rí ipò yóò pa bàbẹ́ àhún asọ́dún ọ̀rọ̀ òní ó sì ń bẹ nínú ibnu kẹsí tẹ̀sí ibnu kẹsí ṣùgbọ́n ọ̀tọ́ wá gbégbá tàòsírì tó mọ́ tó fẹ́ fi yọ̀rọ̀ yọ̀rọ̀ èwo ní ó lálàáfíà èwo ní ò lálàáfíà gbogbo ẹ̀ náà lọ́mọ ọ̀rọ̀ dálẹ̀ fáwọn èèyàn lọ́fi jẹ́ pé ìgbà gbé síwájú àwọn nǹkan mi ń bẹ̀ ká tó sọ àdìsẹ̀ wádìí lérí ẹ̀ pé sọ̀rọ̀ yìí tẹ̀wọ̀n tẹ̀fí ibùkẹ́sìrì tá yẹn tẹ̀fí yẹn ó tún ti ní sọ ìlú tafsiri ibnu kathir àwọn ọ̀rọ̀ tó tún lálàáfíà àwọn kan tún lọ ṣe rìsáàsì lórí ìyẹn wọ́n kó gbogbo ẹ̀ jáde àwọn ọ̀rọ̀ tó ṣe wípé wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ wọ́n rí pé kò lálàáfíà wọ́n yọ kúrò bẹ̀. ìtàn yìí ó gbajúmọ̀ lẹ́nu àwọn sọtansọtan ìtàn yìí gbajúmọ̀ lọ́nu àwọn onítẹ̀fùsír àmọ́ kò lálàáfíà pé Abu Ubaida bínú ìṣòro pọ́ pa bàbẹ́ kò lálàáfíà ìtàmí tó tún fara kíyẹn o náà ni pé wọ́n ní Abubakar Siddiq pé ó gbégbájú fún bàbá ẹ̀ nígbà tí bàbá rẹ̀ ń sọ balabala ń pa àná sọ́ra sálàm ó kó gbájú fún ọ̀rọ̀ yóò lálàáfíà láyé láàfúlàlà ọ̀rọ̀ yóò lẹ́sẹ̀ lẹ́sẹ̀ so gbogbo àwọn nǹkan yìí oṣíwó kí ọgbà wà bẹ́ẹ̀ lójú Abubakar ò ṣe bó ti wùlẹ̀ kó máa àmọ́ eléyìí ò túmọ̀ sí wípé kífẹ̀ẹ́ tọlọ́run àti tànábì kó má ju ìfẹ́ àwọn òbí wa lọ́kàn wa anabi sallallahu alayhi wa sallam anabi ni ẹnikẹ́ni nínú yín ẹ̀ tí ìlédo nígbàgbọ́ òdodo hatta akuna ahabba ilayhi min walidihi wa waladihi wan nas ajma'in ó dìgbà tó bá yẹ pé èmi anabi sallallahu alayhi èmi ló nífẹ̀ẹ́ sí ju ọmọ tó bí lọ òbí rẹ méjèèjì àti gbogbo èèyàn lọ ó dìgbà tí ó bá jẹ́ pé ìfẹ́ tèmi ànábì ló tóbi jù lẹ́mìí rẹ̀ ju àwọn tá a kàkà lè lọ so kò síyè méjì ń bẹ tí ìfẹ́ tànábì tó bá forí gbárí pẹ̀lú ìfẹ́ àwọn òbí wa àtàwọn òbí ó gbélẹ̀ o yóò gbélẹ̀ ìfẹ́ tànábì ni ó gòkè torí pé ìfẹ́ tànábì nínú tọ́lọ̀ ń pa wá láṣẹ a gbọ́dọ̀ tẹ ìfẹ́ ànábì mọ́lẹ̀ nítorí pé a fẹ́ ṣe ìfẹ́ inú àwọn òbí wa tó takò ìfẹ́ tàbí sọlá ṣùgbọ́n àìwá tẹ̀lé tí wọ́n yẹn kí lè fẹ́ ká gbé gbàdú fún wa láwa fi fi ilẹ̀ pé gbogbo àwọn ọ̀rọ̀ tó wáyé pápá àwọn àbúgbàkùnrin ó gbábà bẹ́ẹ̀ létí láàṣìlàlà kò lẹ́sẹ̀ ń lọ Abu Ubaida bin al-Jarrah pọ́pàá bẹ́ẹ̀ kò lẹ́sẹ̀ ń lọ ẹ jẹ́ ká lọ mú yẹn lọ́wọ́ à ń kà lóòótọ́ òun bẹnu tíra ṣùgbọ́n kò lẹ́sẹ̀ lẹ̀ kò tó ń bá a lè fi ṣe rí tó fi mọ̀ kó gbájú fún bàbá rẹ̀ ó ní ṣe tó wù yẹn ni ọlọ́run bá tún wá sọ ebe ó máa fi dùn níyà máa ró fa. ṣùgbọ́n tó bá ti kọ̀rọ̀ ayé yìí ó ṣe dáadáa sí i ẹbọ tí ń ṣe náà ló ní bá ṣe àmọ́ tó bá kọ̀rọ̀ kó ṣe dáadáa sí gẹ́gẹ́ bí dáadáa ọmọ sóbì ọlọ́run ní ká ṣe sí wọn sọ́bẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ọlọ́run ọba kó mọ́ fún wa ní olùyapa àṣẹ ọlọ́run lóbi o kó mọ́ fún wa ní ẹlẹ́bọ lóbi gbogbo àwọn tí ọlọ́run bá wá fẹ́lẹ́ ìsàdánwò fún wọn ọlọ́run bá wa tún àwọn òbí náà ṣe o ọlọ́run mọ́jà akọ̀ṣẹ̀ látara wọn rahmatullahi ya arhamar rahimin insha Allah ta'ala a ó dá tẹ̀síìrì wa dúró níbi tí a bá dé lẹ́nu pẹ̀lú ògùn ọlọ́run tó bá dọ̀la ajáde kò nù ayàtà sí kádà dún bẹ́ẹ̀ torípótà àbá dá dún bẹ́ẹ̀ àmì jáde bọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kókó ń ta fẹ́ mú jáde ń bẹ̀ ní pé ń ta gbọ́n lílo rẹ̀ ọlọ́n kó ṣe rọrùn fún wa rahmatullahi ya arhamar rahimin wa sallallahu wa sallama ala nabiyyina muhammadin sallallahu alaihi wa sallam وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أصطفك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إن شاء الله تعالى عافية يبير إليك 1 2 3 4 5 six seven eight níparí nọmba eight ọ̀yẹ̀ ìyá sí kákà nọmba one táwọn obìnrin bá ní béèrè kan fi rán mọ́ o ẹni tí ó bá ti bẹ̀ẹ́ béèrè ẹ̀ ń náà ó lè béèrè o náà náà kú ìyàwó rẹ̀ bá wá lọ ó lọ àbí na níta fi máa ma ìbòlè yàn gbe gbé lápòjúwe arakunrin ìsìn arákùnrin ẹ ti kọ́ létíkà bẹ ti ń pẹ́ díẹ̀ ẹsẹ̀ ọmọ ta pé á ah, nínú kàrẹ́ ibi tí ẹ̀mí èèyàn bá ti ju ibẹ̀ nile kódà kí àwọn èèyàn mẹ́sìn ibi tẹ́mi ma fà sí jù yẹn ibẹ̀ ní kíni o ibẹ̀ nílé yẹn ìgbà míì tí wọ́n máa ń bẹ èèyàn lè nílé méjì pé bó dẹ̀ bá ti wà lákùrẹ́ náà ọkà ti fà síbẹ̀ bẹ́ẹ̀ bá wà ní kàrí náà ọkà ti fà síbẹ̀ náà àjẹpẹ́ tó bá ti ń débi méjèèjì kò ní ṣe kọ́ sírù ṣùgbọ́n tó bá yẹ pé bọ́ bá wá sàkùrẹ́ ẹsẹ̀ ọmọ ajó ni pé ah wọ́n ti ń pè mí wọ́n ti ń pè mí mọ̀ ń lọ mọ̀ ń lọ mọ̀ ń yóò mọ̀ ṣe kọ́ sírù lákùrẹ́ nìyẹn tó bá ti dọ̀hùn ni àkúrẹ́ ló fi mí sí yóò ṣe kọ́ ẹnìkan náà ti bí mí mo wá ní kẹ́jẹ́ kí n tún tún yẹ̀wò so inṣàlá kọ́lọ̀n sọ àjọlá lọ a sọ̀rọ̀ lórí ẹ̀ṣọ́ náà nígbà tó bí kí ni náà ẹjọ́ òdìgbà náà náà nọmbà 3 náà wọ́n ṣe kí ni náà náà alhamdulillah ọ̀gbẹ̀lẹ̀mí ẹ̀mẹ́jì yẹ ti tó ẹbá dọ̀lá ẹ̀mọ̀ ṣàlẹ̀ ẹni tí in tó lágbára nìgbèrè òun lágbára ju tá à ń ṣe bọ̀ látàárọ̀ mi ètò òdí yẹ tó yẹ pé ó gba ẹ̀sọ̀ kọ́lọ̀ ọba kó máa tó ahọ́n wa sọ́nà ẹni tí àwọn òbí ẹ̀ tí wọ́n ní kó kọ ìyàwó ẹlẹ̀ látara in tí wọ́n rí níbi ìwà tí ò dá lọ́wọ́ obìnrin bákan náà ọkọ yẹn náà sì rí pé lóòótọ́ ni tí obìnrin yẹn lọ́kùnrin yẹn bá padà kọ ìyàwó yẹn lẹ̀ òun náà ti fẹ́ kọ̀ lẹ̀kẹ́lẹ̀ ìdáhùn òbí rẹ̀ sọ òun náà rí sotiye kìí ṣe páwọn òbí rẹ̀ náà fọ́ọ̀sẹ̀ láti kọ̀ lẹ̀ ní tó fi lè mú kọ̀ lẹ̀ nínú ẹ̀mí tiẹ̀ náà òun náà ṣe tán láti kí ni o láti kọ̀ lẹ̀ kò sẹ́sẹ̀ fún òbí kò sẹ́sẹ̀ fún obìnrin kò sí láì fún ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí pẹ́lú mi ń bẹ́ẹ̀ pé àwọn àgbàlagbà wọ́n ní ń tá àgbàlagbà rí ọmọdé òru nígbà mi ìgbà àgbàlagbà bá wá pàkíyèsí lọmọ náà wà ọ̀gá òótọ́ ni tí bàbá àwọn sọ òótọ́ ni tí bàbá sọ pé tó wọn bá kọ obìnrin obìnrin ń bẹ kánsà ni nínú ìgbésí ayé tó ọba kọ́lẹ̀ yóò bá ọjọ́ ọ̀la rẹ àpéjúwe pọ̀ ìgbésí ayé ọkùnrin o ṣùgbọ́n for what kí wọ́n ó gé ẹni tí wíkìlò mú lọ́wọ́ ó ń gan ní ọmọ sọ fún dókítà pé dókítà ẹ dákun ẹ jí ọwọ́ ìsọnù ẹ bá mi ah dókítà ò yẹ ṣe sùúrù yóò san àdígè ṣùgbọ́n ẹni tí káńsà bá mú lọ́wọ́ gbóǹgá bá ní dókítà ẹ má gé dókítà òyìn ẹ má bínú á jí ọwọ́ ẹ ṣe pé tá a bá gé e yọ ba gbogbo ara tó kù jẹ ìwọ tó bá lọ jẹ́ wípé káńsà ìyàwó tó gbé sínú ilé tètè kọ́lẹ̀ o. yóò bá ọjọ́ ọ̀lẹ́ ní tọmọtọmọ ṣùgbọ́n tó bá yẹ pé wíkìlòsì mi tó manage ma manage obìnrin mi wá ń bẹ táwọn òbí rẹ ni ti rò pé ni olùpákàndùn ni àwọn òbí rẹ wá fún káńsà ni ìwọ náà wá rí pé ah ń tẹ́ ẹ̀sọ́ òótọ́ ni èmi náà ti gbé káńsà mi tó bá kọ́ ọ́lẹ̀ kí n pé lórí táwọn òbí rẹ sọ nìkan ìwọ náà ti rí inú ẹ̀mí rẹ pé ẹni tó lè kọ́ so you are right ẹni tó wá fi ìbínú bẹ́yà àwọn èèyàn ta ṣe mọ́ ṣe ó wá bínú ó lù ó dẹrù ẹ̀ dáta nígbà tó yá inú rẹ̀ tó wá rọ̀ ó wá lọ bí obìnrin yẹn padà pé kọ́ máa padà bọ̀ obìnrin yẹn wá ní láyé òun ò padà obìnrin yẹn ọkọ ló sì ọkọ rẹ̀ náà wá lè mú ẹsẹ̀ gbogbo kọ́wọ́ bọ̀ kó ní mẹ̀mí mọ́ èyí láàrin ara wọn irọ́ ló fi jẹ́ pé tá a bá fẹ́ so ìdí ọmọ wa fún yàn ẹni tọ́kàn yín bá balẹ̀ nínú kẹ́ so ìdí ọmọ yín fún o tá a bá ti fà á lé lọ́wọ́ ọ̀rá ó parí o òun láláṣẹ rẹ̀ so ẹni yóò tún gba nǹkan rẹ̀ padà yóò tẹ̀lé kọ́ bá àtúnmúdé lé ìjọba ìwàbójú náà lókùnrin gbàgbé pé kìí ṣe kó kọ̀ ọ́ lẹ̀ ó bínú dẹrù ẹ̀ síta kò dẹ̀ ló ń kọ̀ ọ́ lẹ̀ tó obìnrin yóò para sọ́dọ̀ nà nàbà tẹ́rẹ̀ yẹ́kì sẹ́ náà náà náà tọ́ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ bíyà tàbá ń kírùn lẹ́yìn imam tọ́bọ̀ wà ní rùkú yóò sì bá rọ̀bí àlàájú tó bá wà ní ìforúkalẹ̀ yóò sì bá rọ̀bí àlàálá mẹ́ta òníwọ́n ni a sì ìgbàláyé wá ń bẹ fún wa gẹ́gẹ́ bí imam a lè ṣejú mẹ́ta lọ káwọn tí ń bẹ lẹ́yìn wa kí wọ́n lè ráàyè torí pé mẹ́ta àti mọ́mù mi kò fẹ́ ẹ̀sù ẹ̀yọ kan bẹ́ẹ̀ bá tún lẹ́yìn mọ́mù mi omi ọ̀fẹ́ mọ̀dàmúyàn alákùnrin so wọ́n fẹ́ kí mọ́mù ó

tó bá ti ṣe kọ́ márùn-ún ó àwọn èèyàn náà ti láǹfààní àti mẹ́ta tí wọn náà tí wọ́n tí wọ́n sì nọmba fọ́ ẹnìkan wà náà ẹ̀dọ́kọ̀ bàbá ní bàbá tó bí àwọn pé ẹlẹ́bọ ni gbọ́ngbélé pé ìyá àwọn mùsùlùmí pé àwọn méjèèjì rí sí láyé tí báwọn tí ń ṣàdúrà fún ìyá àwọn tó jẹ́ mùsùlùmí bàbá òkè bàbá tó bí bàbá lẹ́lẹ́bọ òkè. Okay. tó jẹ́ mùsùlùmí so bàbá yín èyí ṣe mùsùlùmí ẹni tí ì bá ṣe mùsùlùmí kò lẹ́tọ̀ọ́ sádùá ọba àjẹ Jew ọba àjẹ Christian rárá ìyá òun òun ló mọ gbàdúrà torí pé òun kú ní Islam afẹ́fẹ́ eléyìí jẹ́ ká mọ̀ pàtàkì kéèyàn jẹ́ mùsùlùmí o oore tí ò ṣe fowó rà ní o kò sí bí ẹni yẹn ṣe dáa síyàn lóbi tó tó bá ti lọ tí ìbá ti pọ́ tán lórí Islam kò sí bí náà yẹn ti dùn tó èèyàn lè sàdọ́ àfún so látara àdé eléyìí ẹja dúró déédéé lórí ẹ̀sìn oore ńlá ọlọ́run sí fún apájẹ́ mùsùlùmí o ọlọ́mọdé ara padà sáfún so látara àdé eléyìí màmá lẹ́mọ̀ sàdọ́ àfún tó ti yé ọlọ́run ọba pé ọmọ sẹ́ fún wa lọ́wọ́ dẹ̀ nípa kọ́sùrù ibi tá a bá ti kà sílé bẹ́ẹ̀ ṣe wá bí nísìn ọkàn yóò mọ̀ ọ̀gá ah, káàwé parí kí n padà sí tẹ́sán mi tẹ́kọ́ bẹ́ẹ̀ tẹ́ ń rò nínú ọkàn nu àkúrò èsè lè ẹ máa ṣe kọ́sùrù yìí ṣùgbọ́n tẹ́ bá kírun lẹ́yìn ìmọ̀ ẹ̀ ní ṣe kọ́sùrù mọ̀ tẹ́ bá ti dáhùn yín kí ẹ̀ ṣe kọ́sùrù ṣùgbọ́n bàmí ń bẹ́ẹ̀ lómi lòrò àkúrẹ́ ọ ilé lára mi gan ju ibẹ̀ yẹn gan lọ tẹ́ bá ti fìlì pé ilé mi lára yín ẹ̀ máa kírun yín pé bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ́ bá ń lẹ́nu pé ah mò àwọn kankan tí ó ti gbóde mi àwọn bẹ̀rẹ̀ tí ń pè mí gan ibẹ̀ yẹn ni ilé orí ìrìn àjò ni lèyàn wà ní ìdí máa fa kọ́sùrù nìyẹn wallahu a'lam náà bá tọ́jọ́ christian lápòjúwe tí sì máa ń lọ sí church sẹ́yìn lè fún lówó kó fi wọkọ̀ lọ àbí èèyàn lè fi ọkọ̀ èèyàn gbé lọ àkọ́kọ́ náà ni pé ọ̀nà méjì ló kún sí òbí mi ń bẹ̀rẹ̀ pé láti ìpìlẹ̀ wá kírísítẹ́nì ni bàbá èèyàn fẹ́ lẹ́yìn láti ilé tí wọ́n kírísítẹ́nì ni ọ̀tọ̀ ni òbí tó pé mùsùlùmí ni ó ṣe rí dànù ó fi islam lẹ̀ so òbí tó bá yẹ pé ìpìlẹ̀ ìyá rẹ̀ christian ni ó fún lówó tí ó fi lọ church ó gbé ó ẹsìn lò nígbà tí ó dùn ọ̀pẹ̀ ńbẹ̀ ó wà máa ṣe wá àṣìwọ̀n tó bá gbé lọ pé ebẹ́ ń ṣe yìí kò sọ so ti èyí ó gbé lọ kódà tó bá lòun fẹ́ wọ èyí ó fún lówó torí pé ẹbọ kọ́ ló ń ṣe kò sí islam sọ̀tẹ́pẹ́ bọ́ ló ń ṣe tó ní ó gbé òun lọ sí ìdí ìsàkó èyí ò ní gbé lọ ṣùgbọ́n kó jẹ́ ẹlẹ́bi christianity ẹ̀sìn tó yàn láàrin tí ń ṣe bí bóyá pé kì í kò bá islam mu èèyàn máa ṣe wáyé fún èèyàn mú lọ ṣùgbọ́n ó máa ń mà sọ fún òsì islam mọ́ ọ̀pá islam tì àyàn nìkan lọ́wọ́ lórí bí ṣe yàn so hada wallahu ta'ala náà tọ́wọ́ pé ìyá àti ìpìlẹ̀ rẹ̀ kìrìsìtẹ́nì mi tọ́bá láwọn fẹ́ ṣe àjọ̀dún kan ní church kóhùn fún un lówó kéyò fún un torí pé nítorí pé ń sọ ilé ní wípé nínú alukur'an ọlọ́run fún wa nígbà láì pé a lè fẹ́ alùkìtà a lè fẹ́ christian ọlọ́run fún wa nígbà láì pé a lè fẹ́ ọkùnrin ní o ọkùnrin lè fẹ́ alùkìtà a sì lè fọ́ọ̀sì ẹ̀kọ́ mọ́ kírun tí máa ń bẹ lábẹ́ wa. àlefọ́sẹ̀ bí kò kíọ̀ àmọ̀ fún so ẹni tó bá rẹ pé bí wọ́n ṣe fẹ́ ìyá rẹ nìyẹn bàbá rẹ fẹ́ ní christian kò sì bá kíọ̀ ẹ̀sìn tí ẹ̀sìn ń ṣeun ló ń gbà kó jẹ́ fún mi tó bá ní àwọn bẹ́ẹ̀ tí ò bá ti jẹ́ pẹ́ bọ́ nẹ́bẹ̀ ṣe bẹ́ẹ̀ lànà kan bẹ́ẹ̀ ṣe kankan ní ṣọ́ọ̀ṣì ó kún lówó gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ ọwọ́ àmọ́ fún hádà wọlọ tààlà ṣùgbọ́n mo rọ̀ wá mùsùlùmí kúnlẹ̀ fẹ́ mùsùlùmí o nítorí pé àtúbọ̀tán rẹ̀ ó máa ń lágbára tó bá dọjọ́ ọ̀la ìkọlọ́kọ̀ sáà ok now ok kátó lọ bí ìbéèrè yín ìbéèrè ta dáhùn láàkọ́ yẹn tí ọmọ bá rí wípé ìyá òun dọ́gbọ́n fa òun ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kọ́jẹ́ pé ìyá yẹn ń dọ́gbọ́n fi style ó fi ń fa ọmọ yẹn kọ́mọ yẹn máa dín nǹkan yẹn kù kó fi jẹ́ kí ìyá ẹ̀mọ̀ pé ẹni tí mò ń ṣe yé mi o wọ́n bá tí mo kàn ń ṣe fún yìí gẹ́gẹ́ bí ìyá mi o torí pé ìyá mi ó lékè ó lékè so ó lè jẹ́ pé yóò sáwà ọgbọ́n láti máa fà lọ síbẹ̀ yẹn tọ́mọ yẹn bá kẹfin kódà ó lè sọ fún wípé ọmọ rẹ kékeré yìí mo fẹ́ kó mú sọ́dọ̀ mi kọ́ mọ gbọ́dọ̀ mi tọ́ba ti fọmọ rẹ yẹn síbẹ̀ yóò mọ̀ mọ́ yẹn lọ sílé ìtọ́sí wọn tọba lọ fẹ́ mọ́ kúrò rẹ̀ pé àà mi bí òun ò lọ́mọ kankan òun dààmú òun ṣe wàhálà pé ẹ má wọrí àbá ń gbọmọ ọ̀dọ̀ àmà sanwó ní ẹnìkan ní nǹkan ẹ bàánú jẹ, àti wá àti báyìí náà ọwọ́ ni a ah, wà sí òfòwọ́bà lẹ́nu ṣùgbọ́n màmá òun sẹ́hún òun máa gbé kìíní ní ẹkù lẹ́nu kò kúrò mẹ́ fún ọmọ tó lè ṣe wá sí gbọ́ tún bà ń lẹ́rù kí ni nǹkan wípé ó ní àwọn ẹ̀gbọ́n òun àwọn ọmọ wá àwọn ọmọ kan máa gbọ́dọ̀ yá gbogbo ọmọ ọmọ dss1 wọ́n ní àwọn wá ní pé àwọn fẹ́ mú sọ́dọ̀ kó ma gbọ́dọ̀ ah, ló wá ní àti fọ́mọ yìí lẹ̀ ọmọ yìí bẹ́ pọ̀ àjẹ́bọ̀n ló ń tọ́wọ́ kiri kankan ọlọ́sàgbà onígbà tó ń fi ọmọ yìí lẹ̀ ó di wípé ọmọ tí máa kírun déédéé lórí ikọ́ mọ́kírun ìyá ọmọ yìí ò kírun gbé kíni ọmọ òní òkírun ọmọ òní òkírun àwọn táwà ládùúgbò tí wọ́n mọ̀ wọn sọ fún gbà ah, ọmọ yìí ìyá òmòjútó ọmọ yìí ní kúkúrú ọmọ ìbáfá gbòyún ó tún wá jẹ́ wípé ẹni tí èsè mùsùlùmí ló fún lóyún ìyàwó apakínní yẹn mọ́lẹ̀ wọ́n gbìyànjú wọ́n sẹ́yìn yẹn wọ́n sọ wọn òríṣẹ́ ó ti wá di wípé ọmọ táà ń síkì kò sọ fún kí ló sọmọ yìí kò sí ní ṣe ìgbà náà ìyá ìjẹun onígbàtọ̀ wá dẹ̀yìn ọ̀rẹ́ yìí táwọn èèyàn wá sọ pé ṣé wo ò rí bọ́mọ èyí ti lóyún ni nígbà táwọn lọ ṣe test ẹ̀kọ́ wọn lọ báyà àbò lọ́mọ ṣe lè wà tán sì fún lóyún tẹ́ẹ̀mà ọ̀pọ̀lọpọ̀ ọgbà táwọn bá ti wọlé sùn lálẹ́ bá ti wọlé yóò tún sílẹ̀kùn yóò jáde ìta ìgbà àwọn ó súnmọ́ kọ́jọ́ pé gbà àwọn ìgbà mi ò lè mọ́ súnlé pé sẹ́ẹ̀ sọ fún pé kì í súnlé tó ní ìyá wa ní tó láwọn náà ni pé àwọn ti sanwó kan pọ́sítù kan pé wọ́n ní wọ́n yọ oyún oyún dídí ń lọ bí oyún oṣù mẹ́jọ ó lò ní ìyá wọn ò ní yọ oyún eléyìí agbúdọ̀ pààyàn oyún ẹ̀sìn náà ni ó bì ó ní ṣùgbọ́n ọmọ òun wá bí ọmọ gbogbo àtúntà ti rí inú ọmọ bàjẹ́ inú òye sí ikú síyà pẹ̀lú síyà oníṣòwò bóòlù ló ti ẹni pọ́nrọ̀ mi lágbára ni so mo wá ní kálò mọ̀ ní tí yóò bá bínú kó bínú ẹgbọ́mọ ọ̀dọ̀ sọ́dọ̀ yà tẹ́ máa sanwó bọ́bá wá jẹ́ kébí wíkẹ̀ndì kan káwọn ọmọ lọ bá wọn ṣe báyá bá ń sọ lùdé ẹ̀tù fọwọ́kọ́ pàápàá jùlọ àdúgbò tí yà ń gbéhùn kì kìí sàwọn èèyàn dáadáa yíò ìwọ nìyá bí kìí sọmọ yìí o ọlọ́run ó bi ìwọ léèrè lórí ọmọ tó bí ọlọ́run níbi yára léèrè gbogbo àwọn nǹkan yẹn agbúrò kéèsì mọ́tò ó borí jìyà rẹ̀ náà ni ìmí ni kò ní wáyé wọn tó gba àwọn nǹkan yìí ìmí tó ń bẹ tó tún ṣẹlẹ̀ báyìí náà tí àbúrò tó padà kí ìyàwó ẹ̀gbọ́n mọ́lẹ̀ tó fún lóyún ẹ̀gbọ́n máa complain pé ah, bábúrò òun ṣe ń wọlé sí ìyàwó òun ò nífẹ̀ẹ́ sí ìyá ọmọ sọ pé èwo ló dé ah, ah, àbúrò èké èwo ní kókókó èwo ń kòkòkò ọkọ òun ò nífẹ̀ẹ́ sí wàhálà rẹ̀ púpọ̀ jù kí ní kankan ọkọ yìí ṣe gbélé ó travel wọ́n bá pè ìyá bá pè pé àmọ̀dúgbọ́ lọ́dọ̀ ọlọ́run ìyàwó rẹ̀ bímọ o.

ló wá pé ọwá fò òun àti ìyàwó nìkan òun wá sọ pé lámọ́rí òun fi ọjọ́ tí ó kù wọ nìkan níwájú ọlọ́run òun rí ẹkọ̀ òsòtọ́ in tó kílẹ̀ ní pé kóhùn tó kò ní bóò lóyún òun oníbẹ̀ bóò wá ní ọmọ ṣe jẹ́ àṣírí ni o ìyá ní kò mọ́ sọ fún ọ pé àbúrò rẹ̀ òun ló lóyún ó ní ṣùgbọ́n ìyá ní kò mọ́ sọ bóòlù ìyẹn tí mójú tó kúrò yá àdáwò látara àdílé kọ́lọ̀kọ́ sọ àánú wa so gbogbo àwọn nǹkan tẹ́sì bá ní a ṣe tí ìyàwó bá bínú mo ní èyí tí wọ́n bá ti ṣe ni pé nígbòjúmọ̀ kó lè ṣe lè kókò lè fámílì bó ti yàrá kan lọ gbà síta nígbò bá ti rí wọléwọ̀de ìyá náà ó sì tún fààyè nǹkan yẹn lẹ̀ ìyá òun máa fà yé ìyá òun máa fà yé nǹkan yẹn lẹ̀ bó ń bá sọ̀rọ̀ ìyá òun ò ní kó máa sọ̀rọ̀ òun sọ̀rọ̀ pé àti ìyàwó àtọmọ òun kọ̀ lẹ̀ òun ò tiẹ̀ nídìí ọmọ ìyàwó yẹn bóun ṣe dé báyìí òun kọ̀ ló lọ fẹ́ ìyàwó mi òun sì kókó òun lè bá mílì ọlọ́gbà lẹ́gbọ̀ oríṣiríṣi fìtínà ló ń ṣẹlẹ̀ kọ́lọ́n kọ́mọ́ fún wa ní ìyá fìtínà ṣùgbọ́n bó ti wá wulẹ̀ kórìí náà yóò sàmójúkúrò fún yẹn náà ìmí ni ò ní wáyé mọ́ ìhòyìn ó sì tún máa jẹ́ àríkọ́gbọ́n wọ́n wà táwà ń bọ̀ lẹ́yìn tí ọlọ́mọdé kúrú ẹ mọ́bí sọ fún ẹni kọ̀ọ̀kan wa tò ní ìjọ wa béèrè pé lẹ́yìn ọdún léyá lẹ́yìn ìgbà tó ń kálukú ti pẹ̀lú ọdún léyá gbogbo àwọn fámìlì wọ́n tún máa ń kóra jọ ní ọjọ́ kejì àtọjọ́ kẹta lẹ́yìn léyá wọ́n máa ń ti bẹ́ẹ̀ tó gẹ́dà wọ́n máa pẹran pé ṣé ó burú kò sí tó burú bẹ́ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ tí ò bá ti ní àjọ kankan lé lórí ẹ̀ ń fi ń kóra yín jọ ni gẹ́gẹ́ bí ẹbí tó ti wà báyìí náà wọ́n fi sọ rí ẹ̀ẹ́ ṣé ẹ̀ ń sòkúnjọ́ ẹ̀ ni àbí kí ni wọ́n ṣe òkè lórúkọ pé ẹran iléyà ọjọ́ kèlò ọdún ìjọ kejì ọdún fẹ́rẹ́ ràn ọdún léyà ìjọ kejì ọdún ìjọ kejì ìjọ kẹta ìjọ kẹrin gbogbo ẹ̀ sì wà fún pípọ̀ yẹn léyà ṣe wá rí nǹkan ẹ sọ yẹn ọ̀nà méjì ló pín sí tí wọ́n bá béèrè béèrè lọ́wọ́ àfà tí àfà bá jẹ́ ara bí tọ́mọ àṣà tọ́mọ ìṣe àwọn tó béèrè béèrè lọ́wọ́ rẹ̀ ìdájọ́ wọn tọ̀nà nínú tí máa wọ́pọ̀ jù lọ́dọ̀ Yorùbá ó ní wípé à ń pẹ́ràn láti máa ṣèrántí bàbá yìí ò ní máa tẹ̀wọ̀n lẹ́nu tó ẹ pé yẹn ni kò lẹ́tọ̀ọ́ tó dọ́pọ̀ anábìrin là á kọ́rọ́ Islam kò sí pé apẹ̀rẹ̀ kan fún ìrántí nínú Islam àmọ́ mọ́sálà pé ṣé a lè pẹ̀rẹ̀ léyà fẹ́ntì òsì láyé ọ̀rọ̀ àwọn afáàpín sí méjì lórí ẹ̀ ó ń bẹnu àwọn àfáà tí wọ́n ní ara sọ́dákọ́tù járíà náà ọmọ tí bàbá bí tí bàbá tọ́ tó pẹ ẹran pé láàdá ẹran yìí kọba ó pẹ ẹran tiẹ̀ ó tún wá pa ìwé láàdá rẹ̀ bàbá ara sọ́dákọ́tù járíà ní pé láàdá rẹ̀ lọ́bọ̀ bàbá yẹn torí pé nínú iṣẹ́ ọwọ́ bàbá òun lójú ayé ẹ̀ náà lọ́mọ ó ń àwọn àfáà àwọn àfáà mi kan sọ bẹ́ẹ̀ àwọn àfáà mi ìdààmátà bùnú adam nkọ́ta amẹ̀lú tọ́mọ ní ìyàn bá ti kó láyé eléyà tọ́lọ́run ní kí bàbá yẹn ọ̀pá kan yìí tọ́lọ́run ní ọ̀pá ló ti pa yọ gbàládá so méjèèjì lọ̀rọ̀ tó wáyé lẹ́yẹ ṣùgbọ́n tá a bá ní ká wo ìṣesí yorùbá ń gbà míì a kàn máa lọ mọ́ iléyà lọ́rùn ni ìmọ̀ fẹ́ràn òkú bàbá ni màá fẹ́ já sí so àníyàn láwàá fi wò ó àníyàn òun láà wò ó so kọ́lọ́n wọlá tó bẹ̀rẹ̀ fi àníyàn tẹ́ fi ń pa ẹran fẹ́ pé akẹ́kọ̀ọ́ ra wa lẹ́nu jọ kò sí láti bẹ̀ fẹ́ pé àníyàn pé ẹran léyà bàbá òun lọ́dọ̀ àwọn àfà tí wọ́n sọ pé a lè ṣe kò sí láti bẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àfà tí wọ́n ní a lè ṣe adẹ́pẹ́ dàníyàn pé ẹ̀kàn fẹ́ pẹ̀rẹ̀ jẹ láti fi kó ẹbí jọ àsìkò ilé àyẹ̀lẹ̀ dẹ̀lẹ̀ rí ya nítàjọ tí lẹ́yà bá ti parí báyìí òun kálukú ti fọ́nká nìyẹn tẹ́gbẹ́ láàrin àníyàn wà nímọ̀ lásán ni kò sí láì fún bẹ́ẹ̀ tó ti wọ́n bá hádà wallahu a'lam so insha Allah ta'ala nítorí ìgbẹ́ ẹnìkan béèrè béèrè kan lẹ́yìn pátápátá ó yẹ mọ́ béèrè báyìí mi ò gbọ́ ẹ̀sùn náà نعم نعم wọ́n lẹ́yìn tó ń gun ọ̀kadà lọ tó lọ kọlu ìyá ọlọ́tí níbi tó gbọ́ títí tó fọ́ gbogbo ọtí ẹ̀dà tí ọlọ́tí wá ní tọ̀ àwọn ti gbà fọ́lọ̀ ṣùgbọ́n ó gbowó ọtí àáfáà tó sì wé láwà ní lọ́gbọ̀kadà ṣé àbọ̀ ọ̀sánwó ọtí ni àbí kí so àkọ́kọ́ náà ìwọ tó ń gbọ́ padà ìwọ náà máa lajú rẹ̀ lẹ̀ dáadáa dọ́ọ̀bà ti ẹ̀kọlù yàn má jẹ́ pé ìyá ọlọ́sí lọ́ọ̀lọ́ máa oju kọlà ojú rẹ̀ dáadáa iṣẹ́ rí ẹ̀sìn Islam kò sí tí ó èyí ah bóòlù lè jẹ́ wá jẹ́ kò sí gbogbo ẹ̀ wa kulla shay'in fassalnahu tafsir gbogbo ẹ̀ ló clear nínú Islam ó sì dúró lórí ìmọ̀ nínú Islam sẹ́rí bèrè tẹ bèrè tà bèrè bèrè kan ìbéèrè láàfin clear àkọ́kọ́ bá a ṣe wà nínú mọ́tálásí ń bí ìṣẹ́ tí ẹnìkan bá jalè tá a sì rí gbámú tó sì tó iye tí sẹ̀rí islam gbé kalẹ̀ pé tí ẹni yẹn bá jíwó owó tó tó bá ń ká gé lọ́wọ́ iye tó sì jí ó tó yẹ yẹn àdá tó sì mú ó wà ìjọba àtẹ̀mọ́ wà káàkiri nínú mọ́tà tí wọ́n fi àlè gé ọwọ́ ẹni yẹn òfin ọlọ́run ní o ọlọ́run ní wàsáríkọ wàsáríkọ fákítọ̀ sáà lè gé ọwọ́ ẹni yẹn Now, a sọ wípé àlò òfin ṣẹ̀ríà kìí ṣe ọwọ́ wa làwa ti lè ṣe yẹn ìjọba ni ó dájọ́ pé kí wọ́n gbé lọ́wọ́ abẹ́nìkan ṣe sì náà akámọ́ àwọn agbó àwọn akíjímọ̀ ìsẹ̀kótó ìjọmọ́ kó tó dúpẹ́ lọ ọ̀daràn kan bẹ́ẹ̀ bí o yọ jẹ gbọgọ́rùn-ún rẹ̀ ìjọba ẹ̀ má lọ bí ẹ bá nà ẹlẹ́gba tí wọ́n bá wá fọlọ́pàá kó yín ẹ lẹ́wọ̀n a mọ̀ pé bó ṣe yẹ kó rí ṣùgbọ́n kò sí agbára láti ṣe nǹkan yẹn ṣe inú ṣẹ̀ríà bí èèyàn bá fọ́ ìgò ọtí èèyàn mọ̀ọ́mọ̀ èèyàn mọ̀ọ́mọ̀ kò sí dọ̀mán ìdí sọ̀rọ̀ ní sanwó torí pé tọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ náà ló bàjẹ́ pé ṣẹ̀ríà ọwọ́ akọlu ọlọ́tí ọwọ́ owó ṣẹ̀ríà ọ̀sọ̀ yìí nígbà tó ṣe jìnà tó fẹ́ nà tó ní àlò sẹ̀ríà kọmọ́nà ọwá di wípé ọfọ́ ìbò ọlọ́tí ọlọ́tí ló fẹ́ gbowó ọwá ń lábẹ́ sẹ̀ríà lábẹ́ sẹ̀ríà lóòótọ́ òwúrọ̀ san ṣùgbọ́n níbẹ̀ yẹn tó bá lò ní san wàhálà tó bára rẹ yọkọ̀ lórí ẹ̀ so nínú àwọn ẹ̀ṣẹ̀ tí ẹ̀yẹn máa ń fara kó láwùjọ nu ọ wàá sanwó owó gbọ̀ tí ìgbọ̀ títọ́ pọ́ ọ wà lọ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́gbé tọ́ ọlọ́run foríjì mi ó ah, foríjì mi ó ní tó ṣe sọmọ́tọ́ bá lọ fẹ́ dóńdó pé ò ní sanwó ìyìn tí ó tẹ̀lé rẹ̀ jáde ìwọ ní òní nífẹ̀ẹ́ abẹ́ ẹbọlá àwọ̀ aburú méjì túláàsì a sì gbúdọ̀ fara kó kan a wà wò pé èwo la burú tó fúyẹ́ èwo lè tó tóbi a wà fara pé ó fúyẹ́ yẹn torí tó bá lò ní sanwó yẹn ó ní lọ ó sì tún lè bí ọ̀pọ̀lọpọ̀ wàhálà gbọ́dọ̀ bá ti sanwó yẹn ọ wà á ti rí pé tọ́ ọlọ́run foríjì mi ò àlòṣẹ̀rí à ìwọ gan kọ́ lọ ẹ̀kọ́ sọ̀rọ̀ ìjọba ni ó sọ pé ògbúdọ̀ sí kí ni ògbúdọ̀ sanwó kàkà kì í sọ̀rọ̀ ẹnu tiẹ̀ so bí wọ́n ṣe dájọ́ yẹn nìyẹn wallahu ta'ala a'lam àpéjúwe mi náà tó tún súnmọ́ òun náà ni ẹni tó ṣe wípé ìyẹn ti ẹ̀fẹ́fẹ́ ń lẹnu ṣẹ̀ríà ẹni tó jẹ́ olè tó jalè fún wọ́n tó sì tó láti gé lọ́wọ́ ìgbà tí wọ́n wà á kíyèsí dáadáa wọ́n rí pé ẹni yẹn gan ó ní àrùn ọjọ́ orí ó ní mental problem ibi tí nǹkan yẹn máa tì sí nípa ọmọ jálè òní ṣẹ̀rẹ́ àmì gé lọ́wọ́ torí pé nínú tá àkọ́kọ́ wò ká tó sọ pé wọ́n gbé èèyàn lọ́wọ́ ni pé kò gbúdọ̀ jọ́ méké tí ò sí bàlágà ó gbúdọ̀ sound mentally ọgbọ́dọ̀ jẹ́ ẹ̀ntọ́ni làákà ìkéèsì wẹ̀ agbọ́dọ̀ kéèsì so bó ṣe wá rí yẹn nísìnyí nínú òfin ayé náà mo rò pọ́ wà ń bẹ̀ bẹ́ẹ̀ náà nínú òfin ayé so ṣẹ̀rẹ̀ Islam ó ti ní irú ẹni yẹn wọ́n á wá kọ́kọ́ gbé lọ psychiatric hospital wọ́n lọ wo lẹ́wù ọpọlọ yẹn ìjìyà tí wọ́n wàá ṣe fún wọn ò ní jọ́wọ́ ẹ̀ kí ṣe pé yọ̀ lọ wọ́n lè ṣe ìtọ́jú ẹ̀ wọ́n lè ṣèbáwí fún wọ́n lè ní káwọn èèyàn rẹ̀ san owó yẹn wọ́n lè ṣùgbọ́n gígé ọwọ́ yẹn nínú ṣẹ̀ríà ànílò ẹ̀ẹ́dẹ̀rí pípa tó lọ́n sọnù kùránù ọlọ́run fọ́kítọ̀ ú àìdíyà ẹbí ọwọ́ wọn ọlọ́run ò sàdá yẹn wípé tọ́ba jẹ́ wèrè tọ́ba sọ́nà ló ṣàlàyé gbogbo àwọn agbègbè yẹn àti iṣẹ́ táwọn afáàṣe so ló fi jẹ́ wípé ìmọ̀ ẹ̀sìn ó kẹnu ọ̀rọ̀ pé mò ń kéwú ọkọ̀ já pé ń jẹ́ òun lẹ́wọ́n fẹ́ parí èyí parí ẹ̀ ẹ̀ tí ìké òtán náà èyí ké tán kì í parí ara tí tí yóò bọ́dá kì í àmà tí yóò dáyé láyé lèyìn ọmọ kan lèyìn ọmọ kan lèyìn ọmọ kan ọ́ọ̀kì ó tún fi àyè lẹ̀ láti máa kà á àbá mi bẹ lójúmọ́ kò lè má kà nǹkan kò lẹ́gàn sí sáwà lójoojúmọ́ tó fi máa kà tí ọ̀gá rí kà láàárọ̀ lóru yóò jì yóò kà sọgbọ́lẹ̀ tá a wí mí kì í ṣe pé ọ̀rọ̀ mu wá lórí èyí ò jókòó sí téèyàn ó kà á láti máa lọ sọ tọ́lọ̀wọ̀n bò wí sọgbọ́ àwọn nǹkan yìí iṣẹ́ tọ́lọ̀ ń gbélé àfa lọ́wọ́ nìyẹn iṣẹ́ àfa tayọ kákan máa fọgbọ́n gbowó lóde lágbèjú ẹlòmí ẹnu ẹdùn débi pé ó lè dúdú alájì ẹgbẹ ẹgbẹ ah, irú ẹni ẹyìn bá ah, òun dáná <laughs> lọ́ba àá lórí kò wó di ọ̀dọ̀ ọmọ ìwà yìí ètò aláàjì orí ibú tí ọba yín kẹ́ẹ̀sì nílé fún mi five thousand ní ìdókòó ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí jẹ̀mọ́ bóòlù five thousand sí níjàre bá ní bẹ́ẹ̀ lọ́nkọ́ lórí ibú yọ àwọn ah aláàjì iṣẹ́ ló tún ta àwọn ọlọ́wọ́ mi three thousand lọ́wọ́ mi ìwà mi jẹ́ torí pé bó ṣe gbọ́rọ̀ ń kalẹ̀ òun ti wá níwọ̀ àwọn ọ̀rọ̀ báwọn lọ́wọ́ tó ìpé pọ́ òní náwó ohun àìrọ ni lọ́gbà ó sì mọ bí ó ṣe gbé ọ̀rọ̀ ń kalẹ̀ bọ́ ọba wá kọ̀ bọ́ba lò ní fún wọ́n wà á lọ mú ìtàn wá láyà níbi Musa ní wọ́n ní kẹ́nìkan náwó tí ọ̀ náwó wọ́n wà ó sì mọ̀ pé wọ́n ni wọ́n bá wí níjòkó ibi tí táwọn mọ̀ nílẹ̀ so gbogbo àwọn nǹkan yìí ilẹ̀ ti mọ́ ìmọ̀ Islam ó wà láti tún àwọn èèyàn sọ́nà ká lè mọ̀ kí ló tọ́ kí ni tí ò tọ́ tí a bá wá ń ṣe nǹkan yẹn bá ń ṣàlàyé fáwọn èèyàn tẹ́sì bá yá àwọn èèyàn in tí àwọn èèyàn míì gan ó ṣe fún àfà ó dùn káàfọ̀ ọmọ tọrọ báà lọ́wọ́ lọ ó ẹ̀ ṣàlàyé ẹ̀sìn fún wọn kó yé wọn tó bá yé wọn dáadáa kò ní béèrè lọ́wọ́ rẹ̀ lọ ẹnìkan náà àwọn olówó nǹkan bá ṣe dáadáa fún èmi àti ẹjọ́ pàdé ní umra olówó ńlá ni ó wá ń bi ẹnìkan léèrè pé ṣé mi ni ẹni ẹlẹ́mi ọ̀wà ni a olóòmọ ń gbọ́ wà sí ìlànà olóòmọ wa fẹ́ gba nọ́mbà ni òun fẹ́ máa béèrè àwọn ọ̀rọ̀ ẹ̀sìn olówó ni o òun fẹ́ máa béèrè àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tí ò yọ mọ̀lọ́kẹ́ àmúlẹ̀ ẹgbẹ́ láwọn bẹ́ẹ̀ mọ béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́kọ̀ wa ó nílò òótọ́ ní àfa àpọ̀ ó ní ṣùgbọ́n àwọn àfa ẹ̀wà ṣàdúà nìyẹn kì í ṣe òun náà lè béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ wọn bí wọ́n dẹ̀ ṣe rí wọn òun ti mọ ohun tóun máa fún wọn kò gbúdọ̀ jù bá ń lọ lọ́ọ̀yà tẹ́ni ṣùgbọ́n àwọn àfa tóun máa ń rẹ̀spẹ̀tì wọn òun lè ta gbogbo tó ní kòkò fún wa torí pé òun béèrè lọ́wọ́ oníṣòwò ìtọ́wà ń bẹ̀ bá jù bẹ́ẹ̀ òun ti ìdíkọ́tò owó náà ní gbogbo wa àti tí ń ṣe wọn ó ní ọ̀pọ̀lọpọ̀ gbàgán wá àti wọn wọn gbọ́ torí pé ti mọ̀ pé àti sọ òun náà wa ó sì àwọn àwọn pé wọ́n bọ̀ ọ̀rọ̀ àwọn báyẹn ó ní òun ò lè sọ iye tó òun lè fún wa láti dúdúpẹ́ lórí ìdáṣe fún ṣèyàn túmọ̀ sí pé kò sẹ́ ní ibi káàfà ó sọra rẹ̀ di ẹni àbùkù káàfà ó sọra rẹ̀ pé tí wọ́n bá ti rí ọ lóde àwọn èèyàn máa sá sáfà yẹn wà ń bẹ tó bá ti lọ ẹgbẹ́ ń gbọ́ àwa láti ní káwọn èèyàn súnmọ́ àwọn àfáà kan máa béèrè ọ̀rọ̀ ìsìn lọ́wọ́ wọn nígbà àwọn àfáà wá sọ̀rọ̀ àwọn di ẹni táwọn èèyàn máa rí sá bóòlù ẹ̀dùn fẹ́ yá wọn so kò dẹ̀ sí àfáà tó bá mọ ohun tó ké tó sì jókòó sí bó ti tọ́ àti bó ṣe yẹ kò lè ráàyè ránu torí pé tó fẹ́ ṣe ó pọ̀ nílẹ̀ débi pé kò tiẹ̀ ráyè dé tó wá máa máa lo bí wákàtí mẹ́jọ nílé ọlọ́mọ látàárọ̀ àyílà tó ẹ̀ẹ́dìde asiri tó ẹ̀ẹ́dìde mọ́gírìmì wọlé àbátẹ́ ẹ̀mí lọ lé ṣùgbọ́n oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí kọ́lọ́mọba kọ́ ọlá kó tún gbogbo wa náà sí وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم